نعم أعوذ بالله السميع العليم من الشيطان من أنفسه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته هذا وجهكم الله هذا الطلاب بكاتب محمد صلى الله عليه وسلم هذا لون هذا الله وبركاته في أبو بكر àwọn bẹ̀rẹ̀ sí ní wálé lọ́wọ́ lọ́dẹ láti òwúrọ̀ lọ́dún twenty one látọ̀ lásán tó lọ sí ọdún lè àwọn bẹ̀rẹ̀ sí ní wọn fi ń ju ọlọ́wọ́ tó wá ṣe ọ̀dẹ lẹ́lọ́tọ̀ lọ́dẹ tó kọ́ wa Islamic Trust Legal Stability and Community Society tí wọ́n ṣe agbábẹ̀rẹ̀ amọ̀rọ̀ ọ̀gbọ̀n ní ìṣòro ọlọ́mọdé fún ọmọ ẹgbẹ́ àpàdà tí wúrà tó wà lọ́jẹ́ ìta so àwọn akẹ́kẹ́ àwọn kọ́mọ̀tẹ̀ ìgbàgbọ́ ṣùgbọ́n bá mi gbé pé àwọn kankan máa ń dà tó bá wá yá ṣàìtàn wọn wá wọlé àwọn sì lè nǹkan tètè dá wọn wá wọn ṣùgbọ́n tí ní sọ pé ẹjẹ́ àpè ní rìbà ṣàìtọ́ ọ̀rùn yóò wà wá oríṣiríṣi owó ẹja ìní nǹkan báyìí yóò bá ti rí pé ibi one percent ibi two percent díẹ̀ díẹ̀ èyí ó sì tẹ̀lé sínú pé ìlànà àwọn àfáà lọ sọ wípé irú àwọn olùtọ́ ẹgbẹ́ wọ́n sá fún nǹkan kan iná ti bẹ̀rẹ̀ nǹkan ní irú tọ́wọ́ sá fún ọdún ṣe kí ni o wọ́n padà kú bẹ́ẹ̀ wọ́n ti pé wá kọ̀ ọ́

ó tún wá ní ilé ìwòsàn náà tó kí ó jẹ́ kí máa bẹ̀rẹ̀ láti ní ilé ìlú pé inú mi mọ́ ní tó ti bá ní báwọn ọ̀gá wọn ṣe làákà ìwọ́ wa kóra wọn jọ lórí nǹkan tó dáa nínú ẹ̀sìn ọ̀kan nínú ẹ̀sìn káwọn ìjọ ìgbà wọn ṣe parí lẹ́jọ́ lórí ìgbà lórí rédíò tó láti bẹ́ẹ̀ àti kakọ́ láti ṣe torí pé mo ti ọ̀jẹ̀ kéèyàn lórí gbólódò ọlọ́run ọ̀kan náà ìjọ ìgbà àwọn èèyàn tó ti ń pè mí lórí ìgbà àwọn òbí lọ́wọ́ wọn jù ọjà kì í ṣe èrò tí owó tó ń já seventy thousand fifty thousand thirty thousand one hundred thousand one million one million lánàá torí pọ̀pọ̀lọpọ̀ ń tẹ́lẹ̀ òfin ìfẹ́ bá kí ní sà lòkú àtẹ̀kọ́ kílẹ̀ lómi gbà ọ̀pọ̀lọpọ̀ kílẹ̀ lómi gbà gàrí láìsí ó sì lọ yáwó èlé gbogbo ẹ̀bá tó ní yẹ́mọ́ àpùlọ kò rí bá náà káwà lọ́pọ̀lọ́ tọ́pìkì fẹ́ tọ́pìkì náà ní kí n ti to learn torí pé bàbá ní sara islam yìí ṣe ẹsẹ kámọ ìfẹ́ yìí jama sẹ ọ̀rọ̀ dáadáa ndị mi ndị àwọn obìnrin pọ̀ bí ju ọkùnrin lọ sẹ́ẹ̀rí ọ̀rọ̀ fàájúdú sọ̀jà fàájúdú sọ̀jà káfẹ́ kọjá ìyàwó rẹ̀ nínú islam òun ní káfí sọ àǹfààní tí ó ṣe láti jáde wípé àwọn àdánwò àwọn wàhálà àwọn social vices àwọn aburú àwùjọ bí káfẹ́yàwó ọdẹ lọ́wọ́ ó fi pọ̀ rẹ́pẹ̀ tí yóò tún àwọn àbúrú ṣe tí yóò wà orí òun lẹ́yìn àkóso ṣùgbọ́n tọ́pìkì tó bá ti rí báyìí ní tó máa ń sábà ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀pá òun ni kéèyàn rí àwọn obìnrin kí ni wọ́n máa ń tọ̀ sí nítorí gbogbo obìnrin nínú báwo ni ìgbẹ́ gbọ́ lọ sí àwọn méjì mẹ́ta mẹ́rin ó dàbí wà máa bá a máa dá sí àwọn ọmọdé àwọn obìnrin díẹ̀ díẹ̀ báyìí àìmọye àwọn ọkẹ́rẹ́ tó ṣe wà láì tó wọn lọ. ìdí wọn máa wò ní ilé ṣéèdì contemporary women adébọ̀nsì rẹ̀ bọ̀bọ̀ àkórí àwọn àwọn àwọn ọmọ òṣèlú àpá ìlú ẹ̀wà pàṣẹ ẹ̀yẹ́ bá fara balẹ̀ àwọn obìnrin tó ń lo ìjáàmù tó ń borí lásìkò ó fẹ̀ẹ́ ní lára gbogbo ìjàgbéyàwó bàbá mi ní ìyàwó ìlú ní màlúù bá ní bàbá rẹ̀ àti kéwọ́ àwọn òbí pọ́blẹ́mù ìgbàlú bá ní ìwà so ẹnu mi máa ń tọrọ ọ̀rọ̀ bá sọ̀rọ̀ ìgbàlú ẹnu mi máa ń tẹ̀lé ìlú ó máa ń tó ọ̀rọ̀ tó láwọn ọ̀rọ̀ pa ọ̀rọ̀ bá ní ìwà àásùn papọ̀ Ha papọ̀ àgbé papọ̀ ẹ̀mẹ́lẹ́ náà kó ọmọ ìyálé ìnáwó ìyàwó wọn àgbẹ̀ sí ìjọba bọ́ọ̀lù tó ti na ń gbé na wá mọ̀ pé ojú bàbá àti ilé ìlú àfà ṣùgbọ́n sábà tó àwọn àfà àwọn ọmọ àwọn báwọn tó ṣùgbọ́n tó wá àwọn ibi tẹ́yìn ọkùnrin náà ti ń da arúgbó lọ́gbọ́n wà lọ́wọ́ ó tó pọ́ǹtì mẹ́wàá tí mo ti dráfì dàbí kí n sì máa wò ó ọ̀pọ̀ tí màá máa sọ. ṣùgbọ́n tá a bá ní kápọ̀ lò ó tá a dúró ìdàrúdà ká fẹ́ kọjá ìyàwó náà nínú ìtura ìjọlọ́wọ́ ṣàkóso àbọ̀lọ́wọ́ tó ṣe òun ìfọwọ́. sí àbọ̀lọ́wọ́ ti pé kí n náà lọ́ láyá múrù bèbè pàṣá ọmọ tó láyé ní ìpínlẹ̀ lọ́wọ́lọ́wọ́ òkè ẹlọ màmàdà tó bèbè ní ọlọ́run ní ilé ṣe ìjájá lóde ní ilé pàdílàsẹ̀ ìgbẹ́kẹ̀kọ́ wá jẹ́ pé àbúrò kò ní jẹ́ àbúrò nínú àwòrán kí ìjẹ̀mọ́lá òkè mọ̀ṣọ̀rọ̀ kíkíá tó tààtì ìtọ̀jà wọ́n ti bà á tó káfẹ́ kọjá ìyàwó kan nínú Islam káfẹ́ yàwó méjì káfẹ́ mẹ́ta káfẹ́ mẹ́rin ìjọba òkè lẹ́tọ̀ àbí òkè lẹ́tọ̀ àkọ́bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tó bá sí lẹ́tọ̀ kí làwọn tó wọ̀ ẹ̀rí pé Islam ẹ̀sìn natural ìdè natural religion kéèyàn ọmọ wa wọ̀ mẹ́rin wọ́n máa ń tàwa jẹ́ ìsìláàmù ọ̀dọ́. nínú àwòrán àrùn ayà tí wọ́n wá ní ẹ̀rọ rẹ̀ súnwọ́n kí ní sà wọ́n ti àpapọ̀ lẹ́sẹ̀. ọlọ́run ni wà nínú ìṣèjọ́ aláàbò tuntun fi àtàrà tẹ̀ ẹ bá pààyà. àyà ilé sábàbù lùsù ó dẹ̀ ti tẹ̀sí lé ọmọ òru ní bá wà tẹ́ ẹ bá fẹ́ àwọn fẹ́ẹ̀mọ̀ ṣe wọn ọmọ ta àwọn tọ́jọ́ ojúṣe bàbá rẹ̀ ló ẹgbẹ́ tó bá ti lọ ẹni fẹ́ ẹ kọ̀ lọ́wọ́ lórí ẹ tó gbọdọ̀ alọ́kọ́ lẹ́yìn làbá rẹ̀ lórí ìlú irú ẹ̀yìn fẹ́ ní bàbá nínú ẹ̀yìn ẹni bàbá ẹni ọmọ sórí ṣe bá ti ló ṣàlẹ̀ ní ìdílé ọkọ̀ ìgbésẹ̀ sàlẹ̀ òun ò ní ìdílé ọkọ̀ lọ. ṣe bá ti wá ní bẹ́ẹ̀ ní ṣe ṣe déédé níbi kẹfẹ́ ọ̀nà òun ọlọ́run wá kí òun máa tọ́ bàlá fún mílẹ̀ nípa ẹgbẹ́ tó bá fẹ́ nítorí tó lù nínú obìnrin. Mọ́sánná ọlọ́jẹ́ ti fẹ́ méjì wàtúláàtà ẹni fẹ́ mẹ́ta wàrúbáà ẹni fẹ́ mẹ́rin. Jàmbá ti tó tẹ̀síwájú àwọn àbáàtà olùkọ́lọ́ ẹni fẹ́ méjì wàtúláàtà wa

ẹgbẹ́ ṣọ́ọ̀tún bèèrè lọ́wọ́ lọ́pàá òṣùpọ̀ ayẹ ìpáyà rẹ̀ ìpáyà ọmọ òwúrọ̀ ìpáyà kéèkì tẹ́ ẹ bá ti wá rí páwọn obìnrin méjì mẹ́ta mẹ́rin ẹ̀sìn lè ṣe déédéé pàwà àṣìjà ẹgbẹ́ ìmọ̀ kan ṣoṣo àwọn ẹ̀mọ́ ọmọlá àti àìmọ́ àpò àti ẹ̀rọ fẹ́ ẹrú ẹrú sí wọ́n kó lórí owó fún ẹgbẹ́ àpáni lórí. ẹ̀ẹ́dẹ̀ pé tó àjá pa ìmánu ẹni tó bá wọn nípa àlùfíkú ìsìlámù lẹ́yìn tàbíyàwó wa tó pé mẹ́rin ìyẹn lè kẹ́ wọlé ọ̀rọ̀ ìsìlámù lásán ti sọ̀rọ̀ ìròṣẹ́ nínú ìsìlámù tó bá dá sí pé ìdí tí málàká àìmánu òun bá wá bọ́yá wọ́n ta wọ́n kó àwọn ọ̀nà ẹlẹ́rú ní èyí pé àwọn oníyàwó ń mú ìwàlá ọ̀nà máa ń tò. tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí wẹ̀ ṣẹ̀ lọ́wọ́ láyé má èyí pé wọ́n mọ̀ ọ̀kan tó ọmọ aláwọ̀ tó lọ́wọ́ àdéhùn láti àṣẹ ìgbà ọmọ ọlọ́mọdé lẹ́yìn kò sí táwọn fásitì wọn lọ́wọ́ àwọn òṣìṣẹ́ wọ́n wù látàwọn. sọ́tìyẹ ọlọ́run tẹ́ bá ti di bẹ́ẹ̀ lé bákan tó di ẹgbẹ́ ní bẹ́ẹ̀ ló fẹ́ obìnrin sí ọjọ́ mọ́lú àdúgbò tí ó yẹ fàwọn àfíkà ẹ̀rọ ẹ̀rọ méjì ẹ̀rọ méjì kẹfẹ́ mẹ́ta kẹfẹ́ mẹ́ta ọlọ́run ẹ̀fẹ́ yọ ẹ̀fọ́ wọn lò ẹ̀yọ́ mọ̀ gan-an pàṣẹ ìdè wọn ẹ̀yọ́ mọ̀ ìṣèdéédé òṣù nìyẹn o lè dáyàwó ẹ̀yọ́ ọ̀sán ọjọ́ mọ́lú àdúgbò lọ fẹ́ ọmọ ọ̀dọ̀ tẹ́wù ẹ̀rú tí wọ́n kó lórí ọ̀dọ̀ tó lé àpá lórí wọ́n mọ̀ ní ẹ̀rú èdè máa ti pọ̀ tó lé ẹ̀rọ tẹ́yà. náà ááyà ìwọ̀ ó ti kápá ẹ̀ lórí ọmọ ìfọ̀ bẹ̀rẹ̀ àwọn àpá àwọn ọmọ bẹ̀rẹ̀ láti rí méjì wáyé ọmọ ọ̀bẹ̀rẹ̀ láti rí ẹ̀rọ ọlọ́run máa dààmú ọkùnrin jama ìjà sọ fún àwọn tó ṣàfihàn kí sọ̀rọ̀ láti lè kọ̀ọ̀ká yìí ọ̀rọ̀ ọlọ́run tó dáa gbogbo wa lè kọ̀ọ̀ká yìí ọlọ́run ẹ̀sìn fẹ́mi sọ̀rọ̀ pé ẹ̀yin bẹ́ẹ̀ jẹ́ títà from simple to flamando to fẹ́ to complex aláṣẹ́wá kọ́ ọlọ́run ọlọ́run pé mo ní one two three four ó mú láti orí bí ewu mẹ́ta mẹ́ta ọwọ́ àgbàdà sí sẹ́ńtẹ̀ ẹ̀yọ kan àwọn onímọ̀ jẹ́ kó ní wa pé ọlọ́run tó dáa wa ó mọ̀ pé men are polygamous in nature. That is the reality. Bọ́lọ̀ ń ṣe dáwọ́ ọ̀rẹ́, ọlọ́run dáwọ́ lẹ́nu tó dá sí wípé wọ́n máa ń ní ẹ̀kọ́ tó wù ẹ̀ka. Bẹ́ẹ̀ kí àbí òun rẹ̀. Àwọn àdékè wá sí ìdẹ̀rẹ̀ kan. Gbogbo àwọn àbùkù nínú àwọn àyàwó náà. Àwọn akọ nínú àwọn ẹranko bọ́ọ̀mù ti láwọn ọ̀dá lónìí obìnrin kì í tó wọn. jama sẹ́yìn mo ti kúrò ní ìjọba ìgbìyànjú àwọn tá a jókòó yìí ẹjẹ́ abọ́ sórí àwọn ẹ̀rọ èmi sí orí láti ẹgbà bàbára mi jù àtúmọ̀ owó lórí kí wọ́n máa mú àwọn orí lọ́pọ̀lọpọ̀ ní ẹni tó bá ní àpò ewu tó bá ti fi máa ọ̀rẹ́ pàdé ìdíbẹ̀ ìjọ̀kó lóró tọ́wọ́ dábòbò lọ sí ṣe ewúro wọ́n mọ̀ ń wá gbé ewúro wò ní wọ́n tẹ̀sán owó wa ewúro ni wọ́n máa gbé yóò wò àwọn òkòwò lórí tọ́wọ́ àtìlẹ̀ ẹ̀rí tí ó ti àpẹẹrẹ kó tilẹ̀ ẹ̀tọ́ fún onípele ti àwọn gíláàsì àwọn fún ọ ẹ̀yìn wákàtí ni yóò tó ewúro mi yóò tó ewúro mi ewúro yẹn yọ ọkàn ó lè sáfì àpò ewúro twenty fẹ́ẹ̀ fẹ́ràn tó la kò gbé ìlà wa mùsùlùmí ètò wáyé kan àrí mùsùlùmí àrí òbúkọ mẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ mẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ mẹ́rẹ́rẹ́ bàbá láwùjọ òkúkọ ẹni ọmọ yọ sáà wà ìmọ̀ ìdí àbọ̀ ẹ̀rọ kódà títí tí wọ́n burú dé ọlọ́run lọ́wọ́ tí wọ́n burú dé bẹ́ẹ̀ òkú ọgọ́jọ́ wọn ni wọ́n tún sábì sí yàrá abáyé ìjọba ìjọba ìjọba ìjọba òun ó tún sáfíìsì yẹ́ ẹ̀kẹ́ ìyá mi kọ́ ló tó wà bẹ̀rẹ̀ lẹ́nu jẹ́ tó mú ọmọ ìgbẹ́ tó bá pé bẹ́ẹ̀ ló ṣẹ̀rí àwọn ọmọ àti wọn máa fà lọ́wọ́ bú wọn tí wọn kò yá lé lórí fún ọmọ nílé ọlọ́wọ́ kò wá lọ wọ́n sì fún wa ní àtìlá bú náà tí wọ́n sọ fún wọn bàbá rẹ̀ tó sọ lọ ọ̀yà wọn bá mi sùn àwọn yéésù kan náà bẹ̀rẹ̀ lọ́wọ́ tẹ̀lé olùtọ́ àwùkọ amárí pẹ́pẹ́ yẹn gbogbo àwọn akọ ọlọ́ ń dá nínú ẹranko ọlọ́run sàwọn náà lẹ́yìn tó dá sí pé wọ́n ti sábì ju àbùkà lọ sáré tó ti sàbí pẹ̀lú mọ́sọ̀ ó túmọ̀ sí pé súnà ọlọ́run lórí ẹ̀ òun ni pé tó bá ti jẹ́ akọ nínú ẹ̀dá ó súnmọ́ lẹ́yìn tó wọ́n jù yóò lè sábì tọkọtà súnà ọlọ́run yẹn. wà lẹ́yìn sàbùdákàrù kàlùmọ́fà ayà fúlàní ẹ̀ nígbà ọkùnrin afọ àdìbà tó wà sọ ìlẹ̀ kì wá sí gbogbo ọkùnrin ilé kọjá ìyàwó rẹ̀ ọkùnrin bí láyé orí ìyàwó kan ní òkùnrin lórí ó lè má lápẹ̀rẹ̀ mọ̀ màkà nínú àwọn tó jẹ́ nílẹ̀ yorùbá yìí tó sì lówó lọ́wọ́ tó ní màtìtì tó ń kọ́ rẹ̀ ní ìdúró ìyàwó àti ẹgbẹ́ rẹ̀ kó làwọn ti fi máa lọ yà wọn ẹyọ kan tó wọ́n lọ sí wọ́n lọ sí ẹni pọ́blẹ́mù tó wá mú ìgbàgbọ́ lọ́wọ́ sọ pé ọ̀rẹ́ mi ní sọ ẹ̀kọ́ lọ́wọ́ sọ pé ìdí ọ̀bà tó kọjá ìyàwó ẹ̀yọ́ ọ̀rọ̀ lọ́wọ́ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n náà ń ṣe lẹ́tọ̀ọ́ àwọn olùkọ́ lọ́ta kù náà wọ́n tó wá kó àwọn tó wà àdúgbò ọ̀bẹ nínú àwọn ọkọ tí èrú ọlọ́wọ́ òjò ọjọ́ ọ̀la ìyàwó rẹ̀ ó lè méjì abẹ́ several times ó wá ṣe kéwì ọ̀wọ́ àfẹ́ o ìgbà tí ìbẹ̀rẹ̀ ó lè mọ̀jọ̀ ọ̀wọ́ àfẹ́ kò sí ẹ̀rù gẹ́gẹ́ àwọn àkùnṣe kéde o kò ìtú òjò ó kù lè pọ̀ ó lè dá fún pé wọ́n lọ sí ìta ó túmọ̀ pé òun ò lágbára tó tó kíláàbù ọ̀nà dáwọ̀ pẹ̀lú láàbù ẹ̀rọ ẹ̀sìn tó. ìgbà tí ó lè jẹ́ fún bèrè tó wà lé ẹ̀rù ń ba ọkùnrin yẹn pé ó ìfẹ́ lọ rẹ̀ bí mo jẹ gbogbo tí mo fẹ́ lára lè wò ó èmi àti àìjà èrè bá mi jẹ lára rẹ̀ bó tilẹ̀ jà pé kó mi ń fi dáa tó.

àtẹ̀bí ti fẹ́ ìyàwó Aisha àpọ̀ lẹ́yìn ìyàwó àdíjà ìyàwó Aisha àpàtàkì láti ilé rẹ̀ àtẹ̀bí tẹ̀ tẹ̀ ó yẹ pé bàbá rẹ̀ àbúbákì ni mo nífẹ̀ẹ́ sí kí inú àwọn ọkọ̀ ṣùgbọ́n inú àwọn obìnrin lẹ́gbà sí àwọn àdíjà fún Aisha ó lẹ́nu tó àdíjà pàpà fún fẹ́ kú yàrá ìyàwó Aisha ló mọ̀ ìjọba àgbà lọ́dọ̀ ìyàwó Aisha ní ìlú ọ̀sọ̀ làwọn sàbí máa ń gbẹ̀rù ọlọ́run máa ń ṣe àwọn ẹgbẹ́ pé èèyàn ọ̀sẹ̀ làkàdà ọmọ bàbá tó tọ́ lẹ́ tó bá lè tètè bẹ̀rẹ̀ yàwó ayélujára ọ̀rọ̀ fẹ́ yàwó ní lẹ́yìn obìnrin òde tí máa fún alẹ́ ní ẹgbẹ́ ní àwọn ọ̀la àwọn ọ̀la ìkìmí ni tó bá bá ìkìmí ọ̀yọ́kọ́ fẹ́ yàwó lébi kúrúkú ẹ má jà ṣe lè sí níbi fẹ́ẹ̀ rẹ̀ tó má sọ ọ̀rọ̀ yàwó ní rẹ̀ jàmá mo fi ẹ̀ náà kíá náà ọlọ́run tó wá mú àwọn ìkàkà wá nínú ayé àti onye ni ọ̀rọ̀ àbáájú ọ̀rọ̀ tí mo fẹ́ àbáájú ọ̀rọ̀ déédéé ọ̀rọ̀ déédéé ó máa ń fáwọn ìpọ́nlẹ̀ kì í bẹ́ẹ̀ bí nǹkan tó ń wà lákàtà dání kí ló sọ bẹ́ẹ̀ ní ọba ọba tó ti sọ̀rọ̀ pé mo sí lẹ́kọ̀ọ́ kẹ́ ẹ fẹ́ kọjá obìnrin kan níbi tó ń sora Quran chapter four verse one twenty nine mọ̀mẹ́ka bàbá rẹ̀ wá yẹ màá wá sábà ní déédéé tiẹ̀ níwà bọ́ sínú tọ́lú àtìká fẹ́yàwó gẹ́gẹ́ kọjá ẹ̀yọ́ kan ọlọ́run ló máa máa gbé kalẹ̀ láti dá sí wípé kọ́ wá ojútùú sí àwọn aburú tó lọ láwùjọ ọ̀kan kì í sọ̀rọ̀ nàìjíríà nìkan o mo rántí lẹ́tọ̀ ọ̀rọ̀ ti mẹ́tì kan tí mo wò tí wọ́n ti ní pẹ́ṣẹ̀ ìpín western world ó ti analyze ìwọ̀n wọn àwọn options tó wà tí wọ́n wá fẹ́ ṣe olùjẹ́ni tó ń lọ lálẹ́ àwọn ọ̀hún gbogbo àwọn options olùdó wa ní ìpọ̀nbọ̀ wà lẹ́la ìlú nínú kéèyàn bá options ọlọ́ tàbá wọn ọ̀dà máa ń méjì options màá dẹ̀ sọ ẹ̀fà ìdílé bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ ní ilé ìjẹ rọ́ṣù ọlọ́run dá kan déédéé ní kùránṣà àpapọ̀ wa tó ní àti tẹ́ ẹ bá tún ní bẹ́ẹ̀ ní ìdí déédéé wà wà ìyàwó rẹ̀ ní ẹgbẹ́ ẹni mùsùlùmí lọ́kùnrin tẹ̀ kọ́ mi ẹgbẹ́ ti tẹ̀lé tẹ̀ ẹ ń bá fẹ́ fẹ́ kọjá ìyàwó ọ̀rọ̀ yẹn ní kó ṣe déédéé tọ́ọ̀ bá ṣe déédéé bó ti wà nínú àdéhùn ẹ̀jẹ̀ onítọ̀ wọn ò wò nínú dáàbò màtọ́lá tí ọdún náà fi ra wọn. Olùkọ́ ìwé náà wọn láwọn kékeré lọ́dọ̀ ọ̀sùn wa náà bá a ṣe kéré lọ́jọ́ tó pàápàá ló wọ̀ lọ́wọ́ gẹrungẹrun ọ̀gbẹ́ náà lọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ wọn ò bá kò yé ẹgbẹ́ kọjá ìyàwó rẹ̀ ọwọ́ táwọn kẹrù ọ̀rọ̀ sẹ́kì sẹ́kì làbọ́lọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ no it's more than that. ìṣe ìwọ́n ti fọ́nà lọ́wọ́ wà lẹ́bí wọ́n ní ọ̀rọ̀ jáde náà ó ti kí wọn bá wò ó ti rà ní ọ̀dà ọ̀gbọ̀n ìṣòwò rẹ́pọ̀ òkè ọlọ́dẹ ti ń dá ọ̀dọ̀ alákòóso lélẹ̀ ẹjọ́ ìmọ̀ ìyàtọ̀ ní pé kò lè ra nù wọn tẹ̀lé ṣíríkù kọ̀ lóṣù kò sí ṣíríkù gbogbo ẹni tí ọ̀rọ̀ bá ti ṣíríkù tọ́jú àádùn àwọn àìsí wà láì kò lè ra nù wọn ṣùgbọ́n lọ́pàá wà ń bí ọ̀ wọ́n ti ẹ̀jẹ̀ àgbò òkòrò lè bá wọn. tó ń lọ́pàá tó wá kí àwọn àlùkíà aláwọ̀ ìpìlẹ̀ ẹ̀yìn ẹ̀fẹ́ sàṣọ́n ẹ̀tọ́ fẹ́ ẹ̀jìnì ẹ̀fẹ́ àìbẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹ̀fẹ́ sàbò sí ẹ̀jìnì àbòsí ẹ̀rọ olùtọ́ kan ọ̀nà wà tí nàìjáwó wọn ní ẹ̀yìnbà ọ̀díkà káàlù pípa nàìjẹ́rì ẹ̀yìn wọn gbà òkú sẹ́yà ní ọjọ́ kan lọ́dọ̀ ọ̀rọ̀ ẹgbẹ̀rún ẹgbẹ̀rún káàlù pípa nàìjẹ́rì

and that was John chapter 4, verse 129. Ọlọ́run wà láńsáńsá ní ewu antaani múbẹ́ẹ̀nà nìta wà láwọn àwọn ọmọ fàlàtẹ̀mí inú kúlà lẹ́yìn fàtàtàrú láàkàtà àlápọ̀ ọlọ́lẹ́yìn ọkùnrin wà láńsáńsá ní ewu antaani àwọn bíbí àwọn obìnrin máa ń lo ayé wọn ti fò ní wọn ti ká tẹ̀sí tẹ̀sí rẹ̀ wọ́n fẹ́ sọ ọmọ nílò ní ìka farabalẹ̀ kì í ṣe ọwọ́ ìmúṣọ́ rárá ọ̀rọ̀ ọlọ́run àwọn ọjọ́ àbábá rẹ̀ yanjú. ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ lágbára látàtà ìlú nẹ́fà wọn bí ẹ̀yìn ọkọ ìyàwó náà ọlọ́run sọ ẹ̀ẹ́dẹ̀ bẹ́ẹ̀ kẹ́ẹ̀lẹ́sì déédéé láàrin àwọn ìyàwó tẹ̀ kó yọ wà láwọn àwọn ọ̀sán sọ́lọ̀ ọ̀rọ̀ tó sọ yìí ibù kẹ láti ní ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ṣe bẹ́ẹ̀ kẹ ẹ máa sọ dúró kòrò pé á ah, mo lè fẹ́ ṣe déédéé o ọlọ́run ẹ̀ lè fi ẹ̀ lè fi déédéé ìyẹn ló bẹ̀rẹ̀ ká wọ́n ti di orí pé nípa ọlọ́run ti ní jẹ́ ṣẹba bẹ́ẹ̀ kọjá ẹ̀yọ ọ̀gá ẹ̀fẹ́ déédéé ọlọ́run wá ẹ̀fẹ́ déédéé kí wọ́n wá lẹ́sẹ̀ ẹ̀fẹ́ kọjá ìyàwó rẹ̀ mo ní dábílẹ̀ tí ìwọ́ bá wọ̀ ní oṣù àbí ju àtàkùn ọba àbábà lọ àtàwọn àbí kágbà wẹ́ àtàkùn náà látàrí. Dàbọ̀ ìwé kan fẹ́ ní òkè ọlọ́wọ́ nípa àwọn àbí mẹ́wàá tí wọ́n wá lọ sí náà àtàwọn ìyàwó àti ó lẹ́yìn káfí ìgbàlódé ìwé yẹ kì í jáde ní sọ́ọ̀fẹ́ ọlọ́wọ́ àti kẹ́kẹ́ ìwé. Táyì tù wẹ́ẹ̀ defend and deliver. Tàbí defend àlàáṣáwọ́sù àlẹ́kọ̀ọ́bà ṣàrúnlẹ̀ ìdáná. Àwọn sàbí mẹ́wàá ó dà wọ́n pẹ̀lú lápọ́ọ̀tì ìgbòmí dáníwá sí ṣùgbọ́n tí ìparí ọlọ́run wà láwọn pọ̀ tí ń bẹ́ẹ̀ lásìkò àpàdé láàrin àsìkò díẹ̀ ṣùgbọ́n tó àlùmọ̀jìbá àpùtàrù ní àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìbáfẹ́ sí pọ̀ àsìkò lọ mo ti kọ́ orí lọ́dún méjì ti parí ìtàn àwọn sàrà bíbẹ̀ wà tó gbà wí àlùjẹ náà òun ni mo tó mẹ́tì sílẹ̀ àti àwọn ìyàwó àtàbí mọ̀kànlá èyí wàá sọ sọ bá ń sọ ìgbàdàgbà àti ẹnìkó ọwọ́ àwọn ọmọ ìbúrẹ́dì ìjẹta mú ọmọ ìwà mẹjá jẹ níbi ìgbẹ́ni gbogbo ọ̀sùn kọ́ àwọn ìgbúsù wàyíká sí àyà àtìlẹ̀ wàhàyà àtìlẹ̀ nínú àwọn ẹ̀kọ́ ìwọ́n mi kárí dìbò nínú ọ̀gá wa ẹ wá kí sọ kankan fún yín lónìí ẹ lọ bọ́dé àwọn àbẹ́yẹ wa ní ìsúnyàwó kí kò níyàwó ní ìsúnyàwó ṣé ìwọ wá fẹ́ bọ́ kúrò àdébì ju àwọn tọ́nà tó lè wà ní tó ti kóné kéde o ìyá ní ìjọba. Olórí náà ní pé káfọ́lábalẹ̀ fún wa. Ọlọ́run lẹ́yìn ọkùnrin ẹ̀ nílé ìgbésẹ̀ ẹgbẹ́ láàrin àwọn ìyàwó wà láwọn àwọn tó kódà kẹ́ẹ̀mọ́ gbìyànjú kẹ́ẹ̀mọ́ sojú kòkò rẹ̀ fẹ́ ṣe déédé ọlọ́wọ́ àwọn ọ̀rọ̀ wa ó lẹ́yìn ọkùnrin ẹ̀la ìtìlú fàlàbẹ̀ ní ńlá lẹ́yìn ẹlọ́dì ọ̀jẹ́ pé ẹwà fi kúlà lẹ́yìn completely absolutely ní gbogbo fífi sọ́dọ̀ àwọn ìyàwó kan fàbábà wú ákàlù àlápọ̀ ẹ wà gbé àwọn ìyàwó rẹ̀ máa débi tí a yí wọ́n wà máa ní ìfọ̀pá gbígbá wọ́n mọ̀ wọ́n lọ bá bẹ́ẹ̀ ṣẹ̀ ó kéré kéré yóò bá jẹ́ wọ́n fífún ní òde kí ní owó òtún òyìn òtún olówó ẹ̀yìn ìbò tẹ́tẹ́ bàbá kan ti lánàá òtún ọ̀fẹ́ ti fi tẹ́ ìlú bàbá ti owó tí wọ́n lọ́wọ́ sọ̀rọ̀ ní méjì owó tí wọ́n sọ̀rọ̀ sí ìbànújẹ́ fún ṣùgbọ́n ni wọ́n sọ tó kọ̀ wá ní mọ́tò ìgbà lóde ìdí òkèlè ìrọ̀kọ̀ ẹ̀rọ báwo ni attention gbà ní obìnrin nífẹ̀ẹ́ rẹ̀ kéde lọ ju owó lọ kódà obìnrin bí o kó sáláàtì òkú ọ̀pọ̀ wá tó gbọ̀ngàn ó kò àbá ọ̀pádápà ìdíje ọ̀wà wá ti ṣe. sọ̀rọ̀ pé àtẹ̀ńṣẹ̀ wọ́n rí náà ìdí àwùjáì àtẹ̀ńṣẹ̀ tó bá ní aláìlẹ́gbò ìbọ̀. ó ní máa láìka àtẹ̀ńṣẹ̀. ìfẹ́ ẹ̀bẹ̀ ní màkì fáwọn olùkọ́ àìríkà ò lápàdé àtẹ̀ńṣẹ̀ ọ̀la ìṣẹ̀lẹ̀. ẹ má máa rí ìlú tí wọ́n ń pè ní hadithi ìlú mọ̀ọ́sálẹ̀ hadithi ìbọ̀lẹ̀ ìlú mọ̀ọ́sálẹ̀ is a lengthy abuse. Àdínkù ìyáwá ìṣàbáwá àwọn obìnrin oríṣiríṣi wọ́n sọ nípa ọkọ wọn. Ìyáwá ìṣàwá ta ló ń kí ẹ̀ fáwọn ìṣọ̀rọ̀ bá lọ sọ́wọ́. Àdàbí ti farabalẹ̀ tó. Àwọn àwọn àpapọ̀ àpapọ̀ àlàáfíà Ibn Hajar àlàkọ̀márì. Ìgbà tí wọ́n fi ṣẹ́ríwù àlàyé lórí àdínkù. Wọ́n lára ẹ̀kọ́ tó fẹ́ bí àdínkù ní pé ọkùnrin méjì àwọn àsìkò kan ẹ̀jẹ̀ tí ọ̀rọ̀ lè pa kó lè bá lè pa kó lè kẹ́ kó lè pa ẹ bá fẹ́ kọ́ lóṣù vibration láyé ọ̀gbìn ẹ̀kọ́ lọ́nà tó wà fún un. ìjọba tẹ̀sán àyè wọ̀ lọ́rọ̀ àwọn fáwọn sọ fún wa pé ànàbí ọ̀rọ̀ náà kó lè máa ń bí títò òun náà tó máa bá sí káwọn pé máa bú o kọ́ máa ro fún làkẹ́ bí wọ́n ṣe rí lọ́dọ̀ ìyàwó wọn ìtọ́jẹ́ pé lẹ́yìn kó súnmọ́ ìṣí ìkàbí ìtọ́jẹ́ pé ó jẹ́ tẹ́lẹ̀ ó jẹ́ nìkan lọ́wọ́ ń jẹ́ ìtọ́jẹ́ pé kó súnmọ́ nìkan lọ́wọ́ kálukú sọpọ́ kọ rẹ̀ ṣe rí abẹ́bí dẹ̀ fara balẹ̀ gbọ́ ti yàwá ìṣà sọ sọ́lọ́ lásán jẹ́mọ́ tí bá jà pẹ̀lú yàwá ìṣà àti ìṣà omi máa láìpẹ́ ọlọ́ni ẹ̀rọ wà á pa àwọn ìyàwó yìí pàtàkì àrùn á kálí mọ́ àlùmákọ̀ọ́ tí ó wà dàbí ìgbàgbẹ́ ti kọ̀ wọ́n lẹ̀ ẹ má ṣe lẹ̀ náà tí ọlọ́wọ́ agbájú àwọn àbá ní àlàájúlú àlàájúlú àdìláàdì wọ́n ti dé ní méjì ní ìbẹ̀rẹ̀ nínú ṣẹ̀yà déédéé wò déédéé méjì àlàájúlú ìmọ̀kọ̀ wà àlàájúlú wọ́n ìmọ̀ ìmọ̀kọ̀ ẹ̀yìn tó fẹ́ kẹfà ń fara balẹ̀ wọ́n bẹ̀ fún ìlú déédé kan bẹ̀ta alágbára déédé ilé ìwòrán àti sọ́rọ̀ láàrin ọ̀sára àkọlọ́ ẹni wọ́n sọ ẹni tí ò bá ti dé ọdẹ o tọ́mọ kẹkọjá ìyàwó rẹ̀ ó rí bẹ́ẹ̀ tẹ́ ọdún àti ìyá rẹ̀ káfọ́ lọ́rọ̀ bá wa torí táwọn bọ́dá sì lè ṣe lónìí wọ́n ti sọ àwọn ìyàwó wọn ẹ tó ní kọ́ àtìgbà wọ́n sọ ìyàwó ẹni tó la ìpàtẹ́sọ̀ tó ń sọ òkú wọ́n sọ ìyàwó di ẹni tí ó bára balẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n sọ ìyàwó di ẹni tí ó ayé làwà ní gbogbo ògbà nípa àwọn ẹ̀mọ́ mi kódà wọ́n sọ ìyàwó ẹni tó dá sí pé ní fámílì ìyàwó wọn àgbẹ̀kọ́ máa ní òwò oṣù náà ó sọ ọ̀rá àti ìrẹ̀lẹ̀ ní ti àkìrí tó ń bọ̀ ọ̀rẹ́ ní pàǹtì torí náà ká ní pé déédéé pé sí mélòó jẹ́ náà méjì ẹ̀jẹ̀ wọn bá ẹ̀jẹ̀ méjèèjì déédéé bá a bá àti déédéé tá a ṣe kí ni o tá a lágbára déédéé tá a wà lágbára wọn òun lọ́wọ́ wa sọ ní Quran chapter four verse one twenty nine jẹ́wọ́n sọ pé déédéé tá a lágbára ìlọ́wọ́ wa sọ ní Quran chapter four verse eight kí wàá lè fún wa ọ̀yẹ́ ti fà wáyé ìwọ́tọ̀ ọ̀fẹ́ fẹ́ ìyàwó ìjọba ẹ̀kọ́ dáadáa ó ṣe déédéé nínú aṣọ tí wọ́n wọ̀ tó ń bára àjàrá làwọn méjèèjì wọ̀. ìyàwó pọ̀ pẹ̀lú lọ́wọ́ ọkùnrin ọ̀gbẹ́ ìfọ̀rọ̀ sọ́lẹ̀ ẹ̀dógún rẹ̀ ti lọ́tọ̀ ọlọ́mọ sọ̀rọ̀ ọmọ sọ̀rọ̀ láàárín ìgbà wọn lọ. ṣùgbọ́n tí ẹ̀ là ń sọ ọbẹ̀ là ń sọ fún wọn kì í ti kọ́ra àjàrá ti kà kọ́ra ní ìbò àwọn àfáà ilé ìgbìmọ̀ náà sọ fún àwọn ìjọba ọ̀pọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ déédéé wọn bí àlùmọ̀bí wọ́n fi máa sọ pẹ̀lú wọn. Sẹ́lẹ̀ jẹ́ àbúrò àwọn ọ̀dọ́ pé kìrìtì máa wọn sọ pé kìrìtì bẹ́ẹ̀ kò sí déédéé níbi bẹ́ẹ̀. O ò lè wọ́n sọ pé ìlú àlàyé òsì déédéé bẹ́ẹ̀. Àwọn adéédéé tá àgbàgbára ni. Torí fóbìnrin kọ̀ọ̀ṣẹ́ wọn máa yàtọ̀. O lè wọ́n ti menstruation ọjọ́ mẹ́ta. Èyí tó ti menstruation ọjọ́ méje. Èyí tó dá sí wípé tí bá ń tọ́ wọn lọ́wọ́ kì í menstruate sẹ́ẹ̀mí lẹ́yìn mo gbàdé ọmọ mi mo gbàdé ọmọ yẹn kí oye súnmọ́ ìtọ́lẹ̀ ń tiẹ̀ ìbá àwọn tọ́ wọn lọ́wọ́ menstruate pẹ̀lú ẹ̀ ọjọ́ pípẹ́ ìdí penetration wo ti lé lọ ó wọlé súnmọ́ wọn níbi ìṣe kọ̀ọ̀gbẹ́ ìmọ̀sílẹ̀ lẹ́ẹ̀kan lọ́fẹ̀ẹ́ ìdílé mi ṣùgbọ́n ẹ̀rọ gbàgbé pàtàkì àrú á kàlẹ̀ àlàkọ̀ wọ́n wà á sọ pé ah, èmi ìlé máa súnmọ́ èmi ìlé súnmọ́ àwọn ọkùnrin kan ṣe bẹ́ẹ̀ ìgbẹ̀kẹ́lẹ̀ òbí máa ọ̀rọ̀ orí oṣù kára alábòsí ọba kó wọn wọn máa ṣe ìrìnà òun ò ní ti sẹ́ẹ̀kì ṣe ó ní díẹ̀ ó ní díẹ̀ ẹ̀rẹ́ èdè ní ọdún tó lè ṣe ẹ̀yẹ tó ti tóbi lọ́jọ́ wà ní. tọ́lá lọ́wọ́ kó bí màmá ọ̀tọ̀ ní kò bí màmá ọ̀tọ̀ ní pé ó ní kú kàáta kéde ọ̀tọ̀ rẹ̀ sẹ́ṣuálẹ̀ ṣùgbọ́n pé èdè bá fẹ́lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta eléyìí lẹ́ẹ̀mẹ́ta ọ̀sán fún ìtọ́lágbára rẹ̀ alùmọ̀bí tó fi máa sọ pẹ̀lú wọn tọ́bá jáde pé ìjọ méjì lórí sọ̀rọ̀ léèrè ìjọ méjì náà lórí sọ̀rọ̀ léèrè nínú ọjọ́ méjì ìtẹ̀lẹ̀ tó o bá ka ilé owó lè bẹ́ẹ̀ ní ẹ̀sìn máa ń rí tó o bá ka ilé owó lè bẹ́ẹ̀ ní fẹ́ ta àlẹ́ alábòsí yọ èèyàn ní ọlọ́dọọlọ èrò sí ìrẹ̀lẹ̀ ìyàwó méjì mẹ́ta tó ọgbẹ́ tó wọ́n bá sọ̀rọ̀ ìyàwó mẹ́ta ọdún ìrèlè olójọ́ kan bí ìjọ kan bí ìjọ kan bí nígbà tó wọ́n bá kan ìyàwó rẹ̀ torí pọ̀ láìkẹ́ ẹ̀kọ́ ó lè bẹ́ẹ̀ fi ta ìfọ̀ wọn bí tó bá kan ìyàwó bí lọ́ba tún ṣàyẹ̀sọ̀ lọ́ba tí ń bọ̀ lọ́wọ́ àwọn olóòtú láti bẹ̀ ní ọlọ́run ló ń fi làwà gbẹ̀dẹ́ ó bá gẹ́lẹ́ yìí ó ní láti fi làwà alábòkè àbá yọ̀wọ̀ adélẹ́yìn ṣáì wà ní àbùkọ́ fún àwọn ọlọ́run láti kéré ọ̀gá kan níjọ́ tó bá kẹlẹ̀ olùdíjẹ́ ní ojú ẹ̀sà kárò yọ ọmọ wọn alẹ́ kẹ yọ ọmọ wọn ojú rẹ̀ nítorí bá kẹlẹ̀ kẹta ọ̀ sẹ́pà sí ó délẹ̀ aláwòsí ni ọmọ ó ti lásìkò wọn lọ́dọ̀ kọ̀ọ̀ṣẹ́ wa lè jẹ́ ìjọ mi lọ́mọ ẹ̀jẹ̀ pọ̀ kúrò fáìpù ọmọ tó ti ṣe ilé ẹ̀rọ ọgbọ́gbọ́ ilẹ̀ tí mo fi fi ọlọ́run náà tẹ ìgbẹ̀rin ní ọ́ okú omiṣẹ́ ilé náà lọ ṣe ṣùgbọ́n jọ́ kan ó yẹ kó okú omiṣẹ́ bá ìkọ̀gá síta tó ló kó fi ṣẹ́ sẹ́ẹ̀dì ó lè lé ìfọ́ wọn síbi bá yẹ ó lè ṣe kí ni o ó lè lé ìfọ́ wọn síbi irú ẹ̀kọ́ tó bá wáyé wà lọ sí ilé sáàpù ọ̀tíọ̀ ṣe kí ni fẹ́ẹ̀ bá kò sí kẹrìnrẹ inú ẹ̀ ló wà iṣẹ́ ọ̀wà ṣe kí ni o yóò lè jáde jọba sọ pé àdáadáa ara déédéé tá a lágbára òun ti kọjá pé àwọn a máa ń tẹ́kọ̀ọ́ tí káwọn tí wọ́n ní ìsàbà bákan náà jẹ́mọ́ ẹ̀kọ́ àwọn òkèkèrè rẹ̀ àwọn òṣèkọ́ jẹ́ pé obìnrin tí kú sàbà bákan náà ààbò èyí tó bá dáwọ́ pé wọ́n ní kú sàbà sí bákan náà títí káwọn kú ní kú sàbà kú láàbọ̀ yẹn déédéé kí lè sọ tí wọ́n sọ déédéé òṣèlú ní orí fún obìnrin ló jẹ jẹ́mọ́ ẹ̀kọ́ tí wọ́n sọ yìí tọ́wọ́ ìjọba ẹ̀ká yẹn kú lè fi dáwà láàrẹ̀ wọn kò sí déédéé nínú ojúfò rẹ̀ lóṣù ẹgbẹ́ wo ìyáálé oṣù márùn ìyàwó fẹ́lẹ̀ ọ̀wọ́n tó kókó rẹ̀ ti káwọ́ sí ìyáálé kókó rẹ̀ ti káwọ́ sí ìyàwó sọ́ọ̀ ìgbésẹ̀ wa jàmbá tó fi lé alábòsí lọ ìkálọ́mọ márùn-ún tó bá bẹ̀rẹ̀ sí jẹ fún ìwà ìsìlámù àníjọ́ mẹ́wàá wọn ti jẹ sábà pàtó márùn-ún lójúmọ́ ìka ọ̀rọ̀mà tó pé kó ń kò máa gbogbo ó lè mẹ́jẹ sára àwọn olùdíjì tí bá ta gbogbo ọ̀rọ̀ ìjọ ọ̀tẹ̀ bá ti gbé láàrin oṣù yóò tún jẹ kó ń kò méjì òkú ti fọ òkè dédé náà ṣé tí mo sọ ni ó kò wọn ló ń jẹ bí wọn bá ṣe ní pàpà dẹ̀bí tó náà àwọn ìyàwó ọlọ́sọ àlẹ́ tó bá ti rájà àwọn aláìlọ́sẹ̀ ìwọ́n ló kò ní tọrọ rẹ́fẹ́ rẹ̀ ìkẹ́sì rẹ̀ ọba àtàwọn fẹ̀rẹ̀ lọ́dẹ̀ wọ́n fàfẹ́ wọ́n sì ní bẹ́ẹ̀kì sọ pé tí wọ́n jà gbọ́dọ̀ mẹ́ta ń dúró ẹ̀ tọ́ba àtàwọn mẹ́ta lónìí agolo mẹ́ta lọ́la agolo mẹ́ta lọ́la láàrin tó kẹwàá tó kọ mẹ́ta tó kọ oṣù kan ìyá alágolo kan àárín tó kẹwàá lẹ́kùn mẹ́ta tó kọ déédéé ní kó o fi lè yí wọ́n tó kọ kó o bẹ́lẹ̀ ní wọ́n lò nílò mẹ́ta àjẹwọ́ fẹ́ kọ́ mi ṣe kí ẹgbẹ́ bá àti pẹ́kọ̀ àmì ìyàlẹ́ ìjẹ́ kí ìjọ pọ̀ agbóró ní àti máa jẹun ìwà àdáwó tí wọ́n kó jẹ sí mọ́tò dáadé níbi déédé ọmọdé níbi kó o kó agbóró ìbí máa jẹ kí tó dé sọ́wọ́ àti oúnjẹ eléyìí kìí jẹ àbàlá láwọn ní máa jẹ eléyìí àbàlá ní máa jẹ déédéé ní kọ́ ọ̀rọ̀ èèwọ̀ ìlú fèèjì máa ń jẹ kí ni o ìlú kọ́ ọ̀rọ̀ alákòókò kí ni o ìyàwó ọkọ̀ tí máa ń jẹ lásán eléyìí èkó ló ti wá sẹ̀mó náà máa ń jẹ ń bẹ̀ àtẹ̀bà ẹ̀ẹ́dẹ̀gẹ́sẹ̀ olùbàdàn kò bẹ̀ ọ́ sẹ̀mó ẹ̀bà fásù àti spáàgì àti indomie ìtì máa ń jẹ lọ ṣùgbọ́n yẹn lè ń jẹ èkìtì ló ti wá ó lè gúnlẹ̀ lẹ́ẹ̀lógún lójúmọ́ ọ̀ súnlé fún déédéé ló ti wọn.

jama tó fi káwá ọ̀gá ṣe déédéé èyí tí máa ń tẹ̀sẹ̀ wò ọwọ́ ara súlé mu ọ̀ra súlé délé ìfẹ́ èyí tí èyí tẹ̀sẹ̀ wò ọ̀ra tẹ̀ wò ọ̀ra gáàsì òsè déédéé sẹ́ẹ̀tì bàtúmọ̀ déédéé bẹ̀rẹ̀ lè ṣe irú ẹ̀ náà lè ṣe ipò pẹ̀lú lórí wọ́n fẹ́ bí mọ́ ọ̀sùn tẹ̀lé ti lò owó rẹ̀ wọ́n ìtẹ́lẹ̀ ìlò owó rẹ̀ wọ́n nítorí kálukú náà déédé wo kálukú lówó tó ní ìdíkẹ́ lọ ọ̀sìnkì sùkú táwọn ọmọ lọ lápẹẹrẹ bọ́yọ́ tó ọ̀tọ̀ ni ẹ̀rọ tó lè papọ̀ bóyá ọ̀gá lè fún ọlọ́tọ̀ ọ̀tọ̀ ọ̀sá mú àlá àdúgbò tẹ̀lé ìgbé sùkú tí ọmọ rẹ̀ lọ ń bẹ̀ kálukú ti ṣe máa wọ̀ ọ̀sán tán àdúgbò tẹ̀lé ìgbé seventy five thousand one hundred kèé sọ̀rọ̀ ẹ̀kọ́ oníṣẹ́ mọ̀fẹ́ ṣe déédé kọ́ wa kó èyí bá gbó seventy five kó orí ìkìláyò àwọn ọmọ ẹgbọ́sàbí kó orí ṣe ní orí fifty thousand tàbí kó orí ìkìláyò àwọn tí gbàgbọ́ fifty thousand lọ́sàbí kó orí ní orí seventy five déédéé ni pé kọ̀wá ní ìta kíkọ́ wọn lọ sùkúù tó standard kíkọ́ wọn lọ sùkúù lẹ́gbẹ̀mẹ́rì àbùkù àbẹ̀bà so òkú bá wọ́pẹ́ kọ̀ọ̀kan ọjọ́ kékeré tètè dandan iye kanáà ló gbọ́dọ̀ ṣe kéde o lọ́gbọ́dọ̀ wáyé ìsìkàlùkù nínú tààtà nínú olùwòsàn tí ò ní ọ̀rọ̀ àbáǹtí yà á jẹ mí mo rò pé bá àṣọ bẹ̀rù yẹn ara ti dé bí wọ̀ òun ni bá a ti súnmọ́ ojú ọ̀sọ̀ lẹ́ẹ̀kan àti bá a ti nífẹ̀ẹ́ obìnrin lẹ́bí àti nífẹ̀ẹ́ obìnrin bákan náà ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀dọ̀ yíya nínú òṣèlú sẹ́lá wo ní àwọn ọmọ láàrin ara wọn àǹfààní ìjọba ti lọ wọ́n lọ fura torí pé ìfẹ́ ìṣèlú ti mara pa wọn bíbẹ̀ ti sọ fún sẹ́mi dákan olùsọ̀rọ̀ àwọn obìnrin máa ń mọ̀ sí àbá àti ilé ọ̀pọ̀ ìjà díẹ̀ sọ̀rọ̀ ṣẹ́ni wọ́n lọ bí àwọn ọmọ yẹn ó ṣe pa àwọn yòókù pé ó bàtọ́ pa àwọn orílẹ̀ wọn sálábùsù wà ní bàbá nísàlẹ̀ àdìtì ọkọ̀ rẹ̀ ti fi ọmọ kan ju ọmọ mi lọ ṣùgbọ́n ọ̀dọ̀ tó lè pè é ìwọ ọmọ tó ọmọ ń irú àwọn bá jẹ́ sísá bá jẹ́ fún wàjọ́ mi wà lẹ́yìn bí mi àwọn aláwọ̀ ti wá àti kíkó omi ìjọba ti wọlé ní ìlú ó jẹ́ pé wà lẹ́yìn ọmọ làkà tó bá lọ ìjọba yóò wà sí nǹkan sì lẹ́yìn ló ń kọ́ sáà naturally ó súnmọ́ obìnrin ńlá yìí ọmọ tí wọ́n ṣe dáadáa àfẹ́rẹ́ káyé ànígbà ní ìwọ̀n wo ó lè jọ́ ọmọ tó bì láyé kí balẹ̀ yẹ ọ̀gá rẹ̀ kí ló bẹ̀

torí rẹ̀ ní wípé gbogbo àwọn oníṣùpọ̀ rẹ̀ wà bẹ́ẹ̀ tó tí wọ́n sọ ìtàwọn àbọ̀ àbára nínú ọlọ́gbà ti tẹ lọ́wọ́ rẹ̀ o mo fẹ́ sọ ma láì lórí sáà lọ́pàá ìṣẹ̀lẹ̀ rẹ̀ o sẹ́yìn wá sáájú wípé ẹ̀mí ọjọ́ ló lè kọ̀ọ̀tún àlè kọ̀ọ̀tún ìgbàjúlá lè kọ̀ọ̀tún ká lórí lọ́wọ́ rẹ̀ láti wá lọ onífẹ̀ẹ́ ìyàwó ìgbé ìgbà mọ́tò ipò orí ìdè méjì gbogbo orí ìdè ìwé ọwọ́ rẹ̀ lọ́wọ́ gbogbo òṣèlú ayé rẹ̀ ọwọ́ rẹ̀ lọ́wọ́ nínú ìpàdé bí òkè ló ń yàwó àmẹ́tọ̀ títà àti bàbá kan lẹ́yìn dáadáa lọ́dọ̀ ìgbé ìwọ̀n máa ń lọ àmẹ́tọ̀ ọ̀fẹ́ nínú owó lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ láyé torí pé mo lè ti kọjá ìyàwó kan méjì pẹ̀lú orí nìkan òun gba owó rẹ̀ pàlọ́ láti ṣe lọ́wọ́ bá lẹ́nu yìí wọ́n kí n lè ní máa gbẹ́ mẹ́rin pẹ̀lú àtàwọn kí n lè kí àjẹ́ wọn èyí ní ọ̀la ẹ̀ka wọn. náà ò tọ́ ọba lọ́wọ́ àwọn kan lẹ́yìn àwọn ọ̀gbọ̀n àtàlẹ́ yìí. láti ẹ̀yìn méjì àtàkùrọ̀ ọ̀dọ́ làwọn àtàlẹ́ káàkiri lọ. àbáwọn ọgbọ́n mi wo mi ò sọ wà láwọn ìkáwéyàwó àwọn ẹ̀kọ́ kì í ṣe ara. ṣùgbọ́n àwọn ọ̀gbọ́n yẹn gbà se sẹ́ẹ̀rẹ́ ọ̀rọ̀ ìlú àwọn nẹ́tọ̀ọ̀kì que bá kú ẹ̀ ló bá kí òun lọ́rọ̀ ọ̀sẹ̀ àbíyẹ́ sọ̀rọ̀ gbogbo àwọn pọ́pátì sí òun lọ́wọ́ àwọn orí sẹ́ẹ̀rẹ́ àbẹ́rẹ́ ọ̀rọ̀ nẹ́tọ̀ọ̀kì ni lápẹ̀rẹ́ sí àwọn obìnrin náà máa ń ṣe àwọn ọ̀kan gbà mí wọ́n lè lo ọmọ wa sí ìyẹn lẹ́ta ìkẹ́ni ọkọ̀ sí ìkọ́ni sí àwọn ọmọ torí kò bẹ̀rẹ̀ ní ìlú àmàlà àmàlà ìgbẹ́ ìlàpá sí àwọn ìlú ọmọ ìgbà àwọn kẹ́kẹ́ rẹ̀ àìwọlé kéèkì tàbí lọ dá sí tọkọ àtìyàwó ọ̀dà sí fẹ́ẹ̀sì pọ̀ nígbà tó wà kẹ́kẹ́ que pọ̀ ọ̀kan tí àwọn ìlú bá wá sí ilé ọ̀rọ̀ wá sí ọ̀rọ̀ táwọn ẹ̀kẹ́ la sí fẹ́ẹ̀sì pọ̀ tẹ́lẹ̀ táwọn ẹ̀kẹ́ ló wà lè máa wà ọkùnrin ní pọ́pátì obìnrin ní pọ́pátì obìnrin lẹ́tọ̀ọ́ kó lákàáwò nínú òṣèré àwọn àwọn ìyàwó tèmi láta fi wọn bá sọ fún wọn tó àwọn ìfún náà kàá jẹ orí orí orí ẹ̀fọn rẹ̀ tí bá bẹ́ yáwó lọ́wọ́ wọn máa ń tilẹ̀ bá sọ ní ìgbàló tó ń pẹ́ pé mo gbọ́ tọ́lọ̀ wọn sọ yìí pé fúnlẹ̀ ìyàwó rẹ̀ kí mo fẹ́ fúnlẹ̀ ìyàwó fún orí wọn fẹ́ rí kí n bá fúnlọ̀ náà kọ́ ṣé òkú mi lọ́wọ́ àwọn wọn Ah, ààbí láwọn òjò wájú àwọn ọmọ wa kí mọ́lá àṣọ wọn inú fa tẹ́lí bọ́ọ̀dà bá ti yàwó méjì mẹ́fà mẹ́rin tó bá wọn financial problems máa ń tẹ̀lé gan ó sì ó dé òdìdí foundation mẹ́ta tí wọ́n bá ṣe àwọn sọ́lá foundation ìlú chairman ìmọ̀ ìlú ìkọ́ṣù ìbámu foundation ìlú chairman mo tún ní foundation mi tí mo jẹ́ mẹ́mbà mi wọ́n jẹ́ fún àwọn kristi àwọn widows àwọn trees àti trees tó lé ní mẹ́wàá ní ọ̀rọ̀ náà àti lè bá àti ra àwọn kẹta fún nínú àwọn tó empower them agbọ́dọ̀ ọ̀rọ̀ plan ọlọ́run bàbá wọn tó jẹ́ ìta gbogbo ọmọ rẹ̀ ọmọ yàrá kan ṣe ń jẹ ìyàwó yẹn ti di mẹ́ta ó ti tó àná ó ti lọ ó fà láti bá wọn bẹ̀ ìdáyé ó lè tún ju owó bẹ̀ fún ọlọ́run jẹ fún àlọ́ jàmbá kò sí bó dúró bẹ̀rẹ̀ ṣẹ̀dá déédé òsì ìwọ̀ bẹ̀rẹ̀ má ṣe ló tẹ̀lé o wọ́n sọ pé ọmọ ọkùnrin òfin wa ta ọ̀nà bẹ́ẹ̀ ọmọ obìnrin pàṣẹ ọ̀nà títí títí òsì ìwọ̀ owó déédé tó wà bẹ̀rẹ̀ pé nǹkan náà ni ọmọ sí kéde o àkáǹtì wọn àkáǹtì àwọn ilé ìgbìmọ̀ seven fifty thousand ọwọ́ akẹ́kọ̀ọ́ sí ọwọ́ ẹgbẹ́ ó sọ fún àwọn ẹ̀rọ tí mo lóṣù ètò bẹ́ẹ̀ bí mẹ́fà lóhùn náà ọ̀gbẹ́ ló ṣe lọ. gbogbo ilé ẹ̀rọ pàpà ọmọ yìí ọmọ ọjà àbúrá yìí àwọn bí ló dùn sọ́pà. sẹ́yìn pé àwọn ìjọba lọ́wọ́ máa dùn abẹ́ ìwà pọ̀ sórí ọ̀pọ̀lọpọ̀ àwọn obì ẹni òkè mẹ́kẹ́ ẹni tí àlọ́ bí o o àìwọ́ lọ́sọ́pù ojútùú yóò mọ̀ wá fún social crisis alẹ́ láti pọ̀ ní ẹgbẹ́ ìtọ́jú àwọn obìnrin ẹran bí ọ̀sán tó ìtọ́jú fẹ́ wíjò ọlọ́wọ́ lẹ́rọ ọlọ́wọ́ lára ọlọ́wọ́ lẹ́fà ọlọ́wọ́ lẹ́jì wà láìpẹ́ kí wọ́n wíjò ọlọ́wọ́ lẹ́jì ọlọ́wọ́ lẹ́jì lẹ́fà àti ọkọ̀ kékeré ìjìnlẹ̀ pẹ̀lú pé ọ̀pọ̀lọpọ̀ wa ìtú sáfọ̀dẹ̀ níwọ̀n bá bàbá àpàdé ṣọwọ́ àti ìgbàgbọ́dẹ̀ ìbáṣàkọ́wé ìbáyọ̀pọ̀wá ẹjọ́ alóṣù máa ń sọ wa lọ́wọ́ láti bí wọ́n ní wọ́n ń lọ́wọ́ lórí èjì àwọn tó ti ká wọn fẹ́ ẹ̀ẹ́dì máa ń tọ́jú ọmọ òwú kan ẹ̀wọ́n ìjọba sọ àfáàrí alàlẹ́ alùmọ́là wà lókè alùwà alùwà ó kà lọ́jọ́ àìsí ìkàtẹ̀ alùwà ó kà lọ́jọ́ àìsí ẹ̀tọ́ bá ń ṣe wàhálà tó ń gbìyànjú lórí aláwọ̀ owó àwọn àfáàní wà sáárì ọkọ̀ wọn láti wà bẹ́ẹ̀ ẹni bá ti ń ṣe wàhálà wòlé owó ó ti ṣe wàhálà wòlé kéde o ọmọ rẹ̀ tó ló lè kéde ọmọ tó fọ́ àwọn ẹgbẹ́ owó ìwò wọn ní ìfẹ́ ọmọ kéde lọ́wọ́ tó lọ́wọ́ owó bí wọn ya tẹ̀ náà níbẹ̀ rẹ̀ òun náà lọ́dọ̀ nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ ilé máa jẹ́ wá kọ́kọ́ lọ́wọ́ wa màmá wa àti ìyàwó wa wọ́n kàn tó aṣọ torí pé ìtẹ̀lé ti lò ní ìlú wa ọkọ̀ tí ó wà nílà ká yìí tó lè fi ìdẹ̀wọ́ dáadáa lọ màmá rẹ̀ pàápàá tí ìrìn àjò wà nílẹ̀ ọ̀tún láì ní ṣùgbọ́n láti ó lè abá àti ọ̀kẹ́ lè ìyàwó náà ti wọ́n lórí ẹni tó lórí ọ̀kẹ́ màmá ọmọ wọn sọ fún mi àti bàbá bàbá àtẹ́lẹ́ àbá kékeré kan ṣe ọ̀rọ̀ tí wọ́n ra òkú bẹ́ẹ̀

àwa gbọdọ̀ pa obìnrin tí ó wà dàbí kàlùkọ̀ àlùmá bí bàbá àti pátì pátápátá ta ni máa bá tiẹ̀ lọ èyí omi tí ó pàkẹ́lẹ̀ ènìyàn wọ́ tó bá ti dọ̀ ní ibi àlùkìyà jama sọ yẹn pẹ̀lẹ́ àti òkè ẹja fún ọsùn rẹ lẹ́yìn bàtà tí wàá ní wàá gbé ìṣẹ̀lẹ̀ à ọyọ ọgá ọkùnrin ọfẹ kọjá ìyàwó èyí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ mọ́sálẹ̀ lẹ́ẹ̀kejì nínú tí máa tẹ̀lé òun ní ọ̀rọ̀ àtàfàkọ́ ọ̀rọ̀ tó tẹ̀ lọ́wọ́ àtàfàkọ́. Sẹ́ẹ̀lì ìdìbẹ̀ ká sara wa jẹ́. Olùdígbà ní ká máa sara wa jẹ́ bí máa yé jù. Ọ̀bẹ nínú àwọn ọmọ ìyá, àwọn àwọn àwọn ayé wa ayé wa dára jù sọ sọ̀rọ̀ ní wípé a rí àwọn àdéhùn ní lọ́dọ̀ àwọn àbáwọn sọ̀rọ̀ tó láláyé táwọn àbáṣe ẹni tó bá fẹ́ fẹ́ kọjá ìyàwó kan fẹ́ bá fẹ́ gbọ́rọ̀ léde lóògbé yẹn fẹ́ àbá kéjì ní على الإنفاق على الزوجات وأولاد níwọ̀n bá ọmọlúwàbí tó kọ́lọ̀ sí pé lè yóò fi bú sáàdé ní sàáfíì wà náà tó lérò alẹ́ ìlú ìlú wọ́n ni yóò fi nípa àbáwò wọ́n níwọ̀n bá bí agbára wa ti mọ ìjọba ẹ̀kọ́ dáadáa o níwọ̀n kí mo lo ìwọ̀nba agbára wa ti mọ níwọ̀nba ọmọdúnrà ẹ bá fẹ́ fẹ́ kọjá ìyàwó ó gbọ́dọ̀ ní lágbára bọ̀ àtàwọn ọmọ tí wọ́n mọ̀ sáà dára o ìyẹn ni òye já sí pé ìkímọ̀ kan ń bẹ níbẹ̀ ló wà pọ̀ sí àbẹ́tùsọ̀rọ̀ bá lọ sọ̀rọ̀ ó sọ fún wa àṣàkù àbíjú àtúndà ìwájú ẹ máa fẹ́ àwọn obìnrin tẹ́ ẹ lẹ́sẹ̀ tí wọ́n lè bímọ ẹ nífẹ̀ẹ́ wọn ni ó sì máa bímọ fún wọn. wà á ilé mọ̀káàfì ọ̀rọ̀ ipò òlùkú mọ́mọ́ yóò wà síra màá fi yí pọ̀ láwọn àgbàdì lọ màá tẹ̀sí ní ẹgbẹ̀ tó bá ti wá sọ ọ náà ọmọ tí ń fa owó àbẹ́tísọ́lọ́ ọ̀la àlàsánà kò lè ti kí ara ọmọ abẹ́ẹ̀tẹ̀ lórí ọ̀lẹ̀ kọjá àbẹ́tí àsánà kò lè ti kí ara ọmọ afẹ́wó ọmọ onísìnà ọmọ onípẹ́ńsù àwọn ọmọ agbogbo òjijì àbẹ́tí àsánà kò lè ti wọ́n yẹ kàn níwájú ọlọ́run jàmbá sọ̀rọ̀ lẹ́yìn tá a bá ti gbélé ìgbé gbogbo ẹni tó bá fẹ́ fẹ́ kọjá ìyàwó kan níwọ̀n bá ọmọlúwàbí ó gbọ́dọ̀ lè ké sáfù lè sọ pé kókó ní ilé dáwọ́ lè sọ lè sọ bẹ́ẹ̀ àkókó lè ìbáṣepọ̀ lásán àṣọ bẹ́ẹ̀ níwọ̀n bá ọmọlúwàbí yóò lè ṣètò omi tí wọ́n máa gbé yóò lè ra sọ méjì fún wọn lọ́dún. yóò lè pètò tí wọ́n máa jẹ ìtọ̀mọ́dúnrà yóò sì lè sún mọ́ wọn tí wọ́n ti lè máa lè sùn àti bẹ́ẹ̀ lọ. àyàwó àwọn àbá àbúwá wọ́n lọ́wọ́ wọn bá ń sọ sọ́ọ̀tù kan Quran chapter twenty ọlọ́run wà àlẹ́dínà ẹ̀ka ẹ̀ka kápítà ìgbéyàwó ọ̀gbọ́n ìbò ọlọ́run kan yà lọ kó àwọn ìjàpọ̀ kọlọ farabalẹ̀ kọlọ rẹ̀ ju wọn lẹ̀ àwọn tí wọn àti ìlé owó orí àwọn tí wọn èlé tí wọn ò fò òdùn tọ́fẹ́fẹ́ gẹ́gẹ́ bí owó orí mo sọ báwọn tẹ̀sí sọ sí ní ìlú wọn àti ilé tí wọn fi wọn àti ìlàgbára kọfẹ́ obìnrin àwọn ọlọ́run ní kan lọ kó àwọn ìjà kan wọ́n ti sọ̀rọ̀ àwọn ẹ̀fẹ́ yàwó àbáyé ìgbéyàwó ọ̀lọ́wọ́ mìíràn ọlọ́run ya tó ọ̀dà kìí tọ́lọ̀ ó fi rọrùn wọn lọ́wọ́ nínú ọ̀la ńlá rẹ̀ ọ̀la àwọn tí èrò àwọn tí èrò kéde ebi wọn kan àwọn tí èdè kẹ̀kẹ́ ètò wọn bu aṣọ ìyàwó ti oníbàárà ó máa ń bá ìyàwó jẹ kí ìwọn aláwọ òṣèlú ká máa tọrọ ọ̀pọ̀ ọ̀pọ̀ olùdí náà ọ̀pọ̀ olùjà ọ̀pọ̀ olùdíta bẹ́ẹ̀ ọ̀pọ̀ ọsàmù ọ̀pọ̀ bẹ̀rẹ̀ ọ̀pọ̀ kéèkì ọ̀nà abáyọ̀pọ̀ abáyọ̀pọ̀ ọ̀kẹ́ tó ẹlòmíì náà aláìlú lọ́rùn tọ́ra àti mú kaba àwọn nípa àti ẹ̀rù pé àdìgbò wọlé àdìgbà àbúdà àdàpọ̀ ìlú rẹ̀ wọ́yà lè pa wá rẹ̀

torí pé kí èèyàn máa sọ ọ̀rọ̀ tó ẹ̀ bí mi afá tí mo kí lọ́dọ̀ owó tó lọ́gbà tí ó lè máa ti àbẹ́ tó fà ní ẹ̀rọ làwọn ti lọ sí wọn ní kí èyí bá ń tẹ́tẹ́ yẹn bá ti lọ wọ́n tó bí wọ́n bí mi bá kí èèyàn máa tọ̀ ó ti tẹ̀lẹ̀ tẹ́ pé ọ̀kan lọ rẹ̀ bá wọ́n tó dáàbò ọ̀dùnú wọ́n tó ìdí wọn tó ọdún ìbọn ìdí wọn ti lè tẹ̀ lọ làwọn àbá ẹ̀ fi ẹ̀ ilé ìsọ ojú ìṣòro àtàwọn ìpè ẹgbà méjì ọ̀lẹ́ wọ́n kọ́ tí ẹ bá ti wá lẹ́gbẹ̀ẹ́ kan ti fọ ọ̀rẹ́ ọ̀rẹ́ professional data ẹ bá dẹ́kọ̀ sọ bára iṣẹ́ wọ́n wà jọ wéwé àti àrùn fún ẹ̀mí lẹ́nu lórí lẹ́sọ̀ àdáwà ní ìlú sáfù bàbá ó ti wà fún àti ìgbà tẹ́lẹ̀ lọ́sọ̀rọ̀ àwọn ọ̀sán ọ̀rọ̀ àwọn ìgbẹ́gàn ilé ìwé wọn ní lọ ní àdìjọ ìkan lẹ́wọ̀ òwú ní lọ́wọ́ lọ́wọ́ wa láyé ó fi ọwọ́ rẹ̀ lọ ìwọ òsì bí mi máa tó oṣù bí yàtọ̀ wá àti mi máa tó oṣù tó ní jíìpù tó fi wá láàrọ̀ private school àwọn ẹ̀rọ tó sùn sọ ẹ̀kọ́ ọmọdé ní ìlú ọmọdé lọ sọ owó ni ṣùgbọ́n kò ní pé àwọn ẹ̀sùn máa ń fi àwọn ẹ̀sùn ọ̀pọ̀ náà kọjá wò ẹ̀sùn wọn wá láwọ̀ ẹ̀sùn wọn wá lọ́wọ́ lójúmọ́ ní ẹ̀rọ àpapọ̀ ìgbà wọn alábẹ́ òṣùwọ̀n ìpàdé wọn ìjọ tí ọba pa ọba pa tó pa ọba tó pa ọba mú o ìjọba dàgbà ní agbá tó lórí ẹ̀rọ ìfún àwẹ̀ kírísímàsì ọba mú wọn kì í ọkẹta owó wọn ló jẹ báyìí ọba tó lọ́dà rẹ̀ tó lù wọn wọn sọ pé àgbo àbúrò yìí ní jẹ́ lọ ṣùgbọ́n tó dájú pé kò ní frustration ni àwa la fà fún ọwà ní ìta káwọn ìyàwó ti wà àwọn ọmọ wa káwọn ṣe kí ni o káwọn tọ obìnrin bí tí wọn ti wà á lè kọ́ yọ sọ di aláìlú ìnáwó tí wọ́n kù lọ lọ èyí mo kù sí lọ lọ kí ẹni kọ́lọ́ bá tó yóò kú bàtà àti lóríta títẹ́ ní ọlọ́gbọ́gba àwọn làbẹ̀rẹ̀ lọ́rọ̀ ìta lọ́rọ̀ fúlàní irú ẹ̀ ti tẹ̀lé rí tí wọ́n ń bọ̀ kẹfà nínú ẹbí wọn ṣe àìsẹ́ ìmọ̀láṣí nígbà ìwádìí kìí ṣe fún gbogbo náà there was abject poverty in the family. Àlàgbà ló ń bọ̀ sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ àyè wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ìyàwó kan náà lọ́kọ̀ ẹ̀dínkù méjì kò sí lẹ́wà pọ̀. Lọ́jọ́ pé ọmọ oṣù kìí kò ní ṣe pẹ̀lú ìyàwó méjì mẹ́ta bẹ́ẹ̀. Ẹnu ní ọ̀fẹ́ kọjá ìyàwó kan ó ń jẹ oṣù tù. ọmọ méjì kò ní tó ṣẹ̀rí àfẹ́ ẹni tó bá fẹ́ fẹ́ yàwó ọ̀dọ̀ ẹ̀yọ́ ó lágbára pé yóò sọ owó máa ó lágbára pé yóò ní ilé tí ó ní ó lágbára pé ó kéré jù gẹ́gẹ́ bí àlàyé báwọn ti ní máa ṣe ó lè ra sọ méjì fún ní kéré ọ̀dọ́ tí ó lè lẹ́yìn tó wá ní ọ̀rọ̀ náà yóò náà ó sì lágbára pé níwọ̀n bá ọmọdúnrún yóò lè máa ṣètò kéré ọ̀dọ́ ìjẹ ẹ bá ti wá ní fún mi lágbára rẹ ọlọ́run kọ́ lọ́wọ́ tó ṣubú yìí kó múra rẹ̀ nígbà náà kọ́ má ṣe ìrìn ìyàwó kan tó àgbé ìyàwó òṣìlẹ̀ ọ̀tá ti fà ẹ̀ àgbé ọlọ́run kọ́ yà kó rẹ̀ nígbà tọ́lọ́ òṣèlú náà náà ṣẹ́wọ́lá rẹ̀ ẹ̀ lè kọ́ ayé ìwé ìwà ọ̀sán ìjọba ìjọba fún mi ọ̀sẹ̀ tó lè pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ àdúgbò ọ̀la rẹ̀ sọ́gbà wọn àwọn sàbí ẹnu ọkà ìtàwọn sàbí wọn lè sòrò wọn lè lè yàwó ètò yẹn tàbí ṣùgbọ́n àwọn sàbí sọ̀rọ̀ bí ọ̀rọ̀ ọ̀gbọ́n bá sọ̀rọ̀ sàbí àgbẹ̀pọ̀ oníṣòwò ọ̀gbọ̀n ẹ bá ti jẹ́ àgbẹ̀ ebi ò lè fàyàwó yóò máa ló jẹ nílé yóò sì lásìkò tí wọ́n máa ta ìta owó tí wọ́n máa yọ owó tó tí wọ́n fẹ́ lò ní ilé òun ẹ̀dá kákàwọ̀ ìyàwó jọ méjì mẹ́ta mẹ́rin wọ́n jẹ́ pé oore tá a lọ yẹ ká rí bẹ́ ìdákejì láṣẹ kí ni òun òun láàrin tó kálù gbọ́dọ̀ gbìyànjú lórí pé inṣàlá níwọ̀n bá tọ́lọ̀ sí ọ̀rọ̀ lọ́wọ́ ìmọ̀ tọ́jú

iná ṣe máa ń sọ fáwọn ọmọ wọn tí wọ́n máa ń lọ ṣe nọ́síwù àlàní tí wọ́n rí wà nípàtàkì a lè fi sùúrù lórí pé ní pa wá a lè fi sùúrù lórí pé òfin lẹ́nu fámìlì wa wà là nọ́síwù àlàní àlùjá a lè fi sùúrù lórí ẹja àgbà àbá àlàní ìfẹ́ wọ́n wá lè fún wa mọ́ tí ọba sí nẹ́tíwọ́ọ̀kì sí nǹkan ọ̀gá lónìí àápàrapọ̀. jẹ́mọ́ fẹ́ tọ́kàn ní ọ̀sọ̀ ìjẹ́ ní obìnrin ìtumẹ̀ ní pé tọ́kàn lẹ́bàá fẹ́ òwe ti mẹ́ta bẹ́ẹ̀ kó ti mẹ́ta ẹ̀sìn lọ ní à ìwọ̀nba tó bá ń rí mú wá lé o ẹ̀sìn sùúrù ní ẹ̀ fẹ́ẹ̀rí wí máa ní ilé òsì mẹ́ni kọ̀ǹtẹ́ńtárì rẹ̀ tí ẹ bá fẹ́ẹ́ nípa àwọn ọmọ ẹgbẹ́ kan gbìyànjú ẹjọ́ ọ̀fẹ́ ní ilẹ̀ tàbẹ́rẹ̀ tó ṣe kí ni o ó lè ké pàṣẹ ṣùgbọ́n mo sọ fún yín pẹ̀lú tí mo mọ̀ wà láàyè ẹni tó lè ké pàṣẹ bẹ́ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ ọwọ́ èyí tó rẹ̀ tó rẹ̀ lọ́wọ́ ni èyí ó rọ̀ lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ ẹ̀ kò yà ó lọ́wọ́ kò yà ó lọ́wọ́ rẹ̀ ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ti sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ abẹ́bẹ̀rẹ̀ ní máa ń ṣe ni sọ́wọ́n pẹ̀lú ọkùnrin òkú náà tẹ̀wá sí ẹ̀ẹ́dì tó lè lówó tí ó gbọ́dọ̀ lọ sọ̀tọ̀ lẹ́nu àbá ẹ̀dẹ̀ lẹ́nu wọn láyé ẹ̀yìn lẹ́nu àtọ́ àwọn èkó ẹ̀rọ bá wọlé sùn ẹ̀sùn wọn lọ́wọ́ ẹ̀rọ ẹ̀dà ẹ̀rọ ẹ̀rọ owó ẹ̀mí rẹ̀ sí lẹ́sùn wọn ẹ̀dà owó. ó bí wà ẹ̀sìtẹ́sì ẹ̀dẹ̀ sọ̀tọ̀rọ̀ èmi wọn wà wọn àwọn ènìyàn àgbẹ̀rẹ̀ ẹ̀kọ́ ọ̀hún bá láti ní ìgbà ìgbẹ́rọ ìyàwó ilé ìlú ẹ̀kọ́ ọ̀hún kan tún fà yà á là lọ á là sọ́ọ̀sì á là yà á bọ̀ ala jamiya ala ala ba ni mo kina ẹlòmíràn wà ní ìlàbàlà bá ẹgbẹ ọ̀rọ̀ àti owó yẹn ti ṣe ìlàbàlà yẹn ẹni ẹ̀rọ àfúrá yìí ojú bẹ ẹ kò tẹ omi lówó àtàlẹ yẹ sọ̀rọ̀ òun fẹ́ẹ́rí pàṣẹ ìtọ́jà tó dé ẹni ọlọ́run bá ti wọn wọn lè rí òṣùṣù pọ́blẹ́mù àyìnlájú ọkàn ni wọ́n lù sí kéde ooo. problem jama àwọn ẹlẹ́ àtàbẹ̀rẹ̀ ànílẹ̀ yorùbá àwọn ìyá wa sábà bí àbẹ̀lẹ̀ àti ẹ̀kọ́ wọ́n ní owó ọ̀pọ̀lọpọ̀ ní ti wọ́n irú yìí máa ní àwọn tàbí ọ̀sẹ̀ lára nínú ìtawà tó kéwù nígbà wà fún apá àkọ́kọ́ àwọn àlejò àwárí máa ní wà olójú ara rẹ̀ ìyáálé sí àwọn nǹkan tẹ̀sọ̀ nǹkan ahụ. àwọn sábà jẹ́ pẹ́ kọ́ lọ́wọ́ wà láàárọ̀ ó kẹ́kọ̀ọ́ ni ẹni ọ̀dọ́ wà láwọn bá àwọn ọmọ lónìí sọ̀rọ̀ àwọn ọmọ tó ti lórí oṣù tó bá wà pọ̀ kádẹ̀ láàrin ọkàn ọsọ àwọn challenge ìgbò ìyá ìyẹn lẹ́sẹ̀ rí ìyàwó inú ọ̀sán olówó lọ́dún inú ọ̀sán ọ̀sán inú ọ̀sán ìwà jẹ́ kí pàtí wọn ó yé ìjọ ọmọ tó lè yọ pàtàkó pàtàkìwò àpàtàkó lọ́dọ̀ ṣe pàtó obìnrin tó bá lówó lọ́wọ́ jọpọlọ ó lè yọ sàkàbọ̀kọ rẹ̀ tó bá dé lóṣù ṣùgbọ́n kọ ò gbọdọ̀ yọ sàkàbọ̀kẹ́lẹ́ o ìyàwó tó rọrùn ẹ̀yẹ̀ ti kọ́ ọ́ lórí lórí ọmọ ọgbọdọ̀ yọ sàkàbọ̀ bàbá ìyá rẹ̀ nínú owó tí sàkàwọ̀ ló ti fẹ́ fún wa ìjọba tó bí bàbá náà ò tẹ̀lé yọ sàkàbọ̀ wọn tó rọrùn ẹ̀yẹ̀ tó ṣe kí ni o gbogbo ẹni tó bá dá sí òun ni ká náwó lé lórí àlejò kàkà rẹ̀. ṣùgbọ́n kí èso ọ̀nà ti yá àwọn ọ̀nà wọn lọ́wọ́ lórí ó bèrè bá lówó lọ́wọ́ lè lọ kàkà pọ̀ rẹ̀. nígbà tá a wá lórí lọ kàkà pọ̀ pọ̀ rẹ̀ títà ká ọ̀la ti wà lọ ní owó rẹ̀ kó lè rí pé àkọ́kọ́ ní fẹ́yàwó tó ti mẹ́ta ìlú ti lówó lọ ju àwọn ìlú lọ. ìdí fámìlì wọn ò gbọ́n lórí nínú ọ̀nà sọ́dá pọ̀ tí àìdí ìlú ọ̀la ti ń ṣe sẹ́ka sọ àìsí o olùkọ́jọ́ pé ọkọ lè kéde o yóò lè kéde àpò tó bá wà ṣẹlẹ̀ sí ọkọ òfin ẹ̀yà kan ọlọ́ ọ máa ní èjì àbótí ẹ̀ lówó lọ́wọ́ lánàá sẹ́ka pé kéde o kò fún ẹsẹ̀ bá kó fẹ́rẹ̀ lọ olùkọ́ ẹ̀kọ́ fún oyún ẹ̀jọ̀ ẹ̀ṣùn máa bá ní èjì náà ẹ̀jẹ̀ ká mọ̀ fún abàtà bá a ti wá ní káfíńkò jáde àwọn méjì lẹ́yìn ọ̀kan yìí káfíńkò méjì bẹ́ẹ̀ sáfẹ́ àwọn àfáà wá ní àwọn àǹfààní tó wà ní àwọn àǹfààní láti wá ní ọ tọ́mìkì àti wá ní ìta àwọn báyìí. bó o wá ní sàáfì ìsànjà fífẹ́ ṣàwọn méjì mẹ́ta mẹ́rin ọ̀nà wo ni yóò gbà láti dé àwọn àbúrú ìtọ́jú láwùjọ òun la fẹ́ bọ́ sílẹ̀ báyìí. alákọ̀ọ́kọ́ nínú ọ̀nà tí gba ìdàgbò ọlọ́run lórí ilẹ̀ wọ́n ti di mẹ́wàá lórí ìdíje ṣùgbọ́n ní ìmọ̀ ọ̀sán ní ẹ̀sìn wọn bá bá láti bá tòun ọlọ́run lórí ilẹ̀ òun ni pé máa ń pọ̀ lọ lórí ilẹ̀ ọlọ́run kò sọ fún èyí súnà láti ìlú súnà ọlọ́run fẹ́ obìnrin máa ń pọ̀ lọ́kùnrin lágbàáyé lórí ìjọba lọ́kọ̀ mo wá ń sọ fún yín obìnrin ò kí í pọ̀ kẹ́kẹ́ kọ́kọ́ sọ láti pè é obìnrin ìgbé kí ni nínú àdìsí tó lálá àfíà anábìwà Muhammad sọ̀tọ̀ ó ń ka àṣọ ọ̀sùn sáà nínú àwọn àmì òfin ayé obìnrin ọ̀fẹ́ lè ṣe owó tó tutù wà láyé àtàkì ìṣọ̀rẹ́ àti ìtòsí àlàáfíà ọkùnrin kan obìnrin ọkùnrin èrò jẹ́ wọn. sẹ́wọ̀n ní ìdàgbò táwọn ìṣẹ̀lẹ̀ ti sọ wọn kálí. èèyàn díẹ̀ yóò fẹ́ lórí àwọn olórí ẹ̀sìn àwọn àbáwọ̀ ọ̀la lẹ́yìn àwọn àbáwọ̀ ọ̀la àwọn ọ̀rọ̀ tó tún náà lábẹ́ ẹlòmí àwọn ọlọ́lọ́wọ́ kọ́ wọn tí oṣù fi kọ́lá ní bídíò tọ́pọ̀ àwọn mẹ́ta wí pẹ́lẹ̀ ẹ̀tọ́ ó sì kọ́ wọn tí ẹlọ ṣẹ̀yà pọ̀ tó ọjà wọn kébì tó pọ̀ bẹ́ẹ̀. gbogbo ẹni tẹ́ bá fi bẹ́ẹ̀ èyí tó fi máa fi láti bá wọn sọ èdè ìwọ́n náà fi lọ dá pọ̀ àwọn èèyàn yà ó ní sùn náà nínú òní

àwọn tí mo lè rán àwọn tí mo lè ẹsẹ̀ wọn pété ọ sẹ́kọ̀ọ́dì wọn ní òyìnbó àjùwárí nínú ọmọ tí ní ọgbẹ ọdún lẹ́yìn ìgbésẹ̀ ìjọba tí wọn wà tó lè lẹ́yìn ẹgbẹ́ ọdún abúlé nílẹ̀ Yorùbá. Sorry. tàbù nílẹ̀ Yorùbá kọjá títí ọmọ obìnrin wọlé ọkọ̀ lónìí lónìí àwọn ọmọ tí wọ́n bẹ̀rẹ̀ sí láti máa tún bẹ̀rẹ̀ sí ọlọ́rẹ̀ ẹ̀sẹ̀ súnmọ́ ọkọ̀ sọ̀rọ̀ tẹ̀sí wọn tó tó yé ọmọ náà ṣẹ̀rí àti nípa wọn obìnrin wọn á pọ̀ wọn àti ìfọ̀ báyìí wo wọ́n ti kọ̀ ọ̀rẹ́ tí ìjọba ìlọ̀gbẹ́ wọn àti ìfọ̀ tó lẹ́sọ̀ kí ibi tí mo fẹ́ lórí lọ pọ́ìntì mẹ́wàá ló wọ ọkọ ìfún kọ̀ọ̀kan láti kọ̀ wá tó fi sọ mi lọ́wọ́ àti ìfòtò. pẹ̀lú kéèyàn ṣe gómìn ló ti pọ̀ yẹn àwọn option tó wà ọ̀pọ̀ nínú option àwọn aláwọ̀ ìbẹ̀rẹ̀ ìbílẹ̀ wọ́n níbi àṣìyáàmẹ̀ wàlẹ́hìn wàlẹ́kàbọ̀ wàlẹ́hìn fà. wọ́n ní di ẹni tí ó sọ ọmọ tí wọ́n ní di náà yẹ tí ó wà respected wọ́n wọ́n ọ̀nà àbáyé ni wọ́n kọ̀ gbà satisfy sexual work mi ìyẹn ni ó máa kàn lé dání wàhálà ìwọ tó bá tó níyàwó solution àwọn wà ń bàbá àti wọn sọ fún pọ́blẹ́mù wa ọ ṣùgbọ́n ìwé oge tó lè fi sùúrù tó pọ̀ jù tó ọkùnrin lọ ọkùnrin lè fi kán bẹ̀rù wọn lọ ẹ̀mí lè fi kéde o sùúrù àti kẹ̀kẹ́ wọn lọ. náà pẹ̀lú gómìnà ti wá pọ̀ jù ó dàbà bá tún fẹ́ lẹ́rẹ̀ lẹ́rẹ̀ obìnrin tó máa tì. jẹ́wọ́ àtẹ̀kọ́ tí wọ́n sọ yìí obìnrin tó máa ṣe kéde ọ̀ṣà àkọ́kọ́ ni like recently kọ́tù ló wọ́n ká nísìnyí wọn tí wọ́n máa ń dé ẹ̀kẹ́ gbogbo ọmọ ẹgbẹ́ lọ́dọ̀ fẹ́ yà wọ́n ta ló ká nísìnyí láìpẹ́ there is a country lágbàáyé ní ìrántí wọ́n máa ń dé ẹ̀kẹ́ gbogbo ọmọ ẹgbẹ́ lọ́dọ̀ fẹ́ yà wọ́n kọ́ pọ́ sí i nígbà tó bá wọ ìdìbò náà ò sẹ́wọ̀n pé lánàá tọ́ lọ́wọ́ define me ta àwọn wá sí wa ìfẹ́ pẹ̀lú tíṣẹ̀lì àdúrà ìfẹ́ ìjọba ẹ̀kọ́ mi dáadáa ẹ̀ bá fẹ́ omi méjì mẹ́ta bẹ́ẹ̀ sẹ́wọ̀n pé ọmọ nìkan ló lè sọ́wọ́ pọ́blẹ́mù ayé tó alùpùpù nínú nínú pọ́blẹ́mù àwọn obìnrin kan ló tó wà lọ́dọ̀ àkókò ọkọ̀ àmàyọ́ wà fún wọn ìsọ̀mọ́ àwà fún wọn kò ní onílé máa ń múlẹ̀ fún wọn wọn ní àbáàkì wọn sẹ́ṣuálì ìyàwó lábẹ́ta ti àpàdé wà fún wọn. báwo ni ẹgbẹ́ bẹ̀rẹ̀ wọn ní ọ̀dọ̀ ìsìlámù kí làwọn options ní ẹni sọ ní mẹ́ta sí option yẹn ní káwọn ènìyàn máa ń bèèrè kí mo ní káwọn ṣe ẹ lọ sí àwọn ilé àdúrà yìí àwọn alábọ́lá àwọn ọ̀bẹ́ nígbà tó gbogbo ọ̀nà pólì ọ̀nà ọjọ́ ẹjọ́ lọ́wọ́ ẹni five six seven eight nine ten lálẹ́ wọ́n máa ń wá gbé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ orí wa ní gbogbo ara rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀sẹ̀ wo ni wọ́n ti lé ẹ̀sẹ̀ wọ́n ti ṣe ìdílé ṣe ti rẹ̀ ẹ bá dẹ̀ ṣe ti rẹ̀ ọ́n ṣe eléyìí tó bá jẹ́ ti tí wọ́n ti ń lo ṣẹ̀rí àná ọmọ obìnrin tí ọba tí ìwọ ilé ọkọ tó bá ti rẹ̀ gba ọ̀ṣẹ́ ọkùnrin tí èdè yàrá ti rẹ̀ gba ọ̀ṣẹ́ fẹ́ẹ́ kó ti wọlé ọkọ̀ wọn lè ló kó pa ìtú ọ̀jẹ̀ kan máa fún ọlẹ́ gba ọ̀ṣẹ́ ìmẹ̀ tí ọ̀jẹ̀ kan lé ọ̀dọ́ kó pa kó o lọ sí ẹ̀ ọlá ìnáwó àwọn èèyàn tó ń lù ọlọ́wẹ́ ọ̀nà míì òun ni ọ̀pá snatching káwọn tí ò lọ́wọ́ ní ká máa sọ ọkọ ọlọ́kọ ọ̀nà táwọn gbà ọkọ ọkọ ṣùgbọ́n èyí tó burú jù bẹ́ẹ̀ òun ni ọ̀rí kọ́tù sẹ́yìn ọ̀rí kọ́tù ẹni obìnrin ọlọ́ọ̀tì ẹjọ́ ọ̀pọ̀ ọmọ yìí fẹ́ẹ́ rí ọ̀nà sí i. ọ̀nà àpá wọ́n fi nǹkan sí mo jẹ ọkọ̀ rẹ̀ ọkọ̀ lọ́wọ́ ẹ̀lẹ́ sọ látàrí ìlú ilé kẹrẹ nínú kọ́kọ̀ lọ́wọ́ sọ́yàwó lọ́pàá ti ra ní pé tí wọ́n bá lọ́jọ́ méjì lọ́jọ́ méjì tí wọ́n bá lọ́jọ́ mẹ́ta lọ́jọ́ mẹ́ta àti kọ́sà ọkọ̀ rẹ̀ ọkọ̀ rẹ̀ wálé kò ní sẹ́ni wo sí bí kò ní bá ètò òṣèlú ìlú òwú fẹ́lẹ̀ wà fún rẹ̀ ọ̀nà ní ìtùnú ìlú yàrá òṣèlú àti òkú ọ̀nà ní ìlú òwú ní máàkì ọkọ̀ rẹ̀ tó bí ẹni ìsè wọ́n lè má pa àkàkà sí ṣùgbọ́n gbogbo tí ọmọ rẹ̀ tí ó rí tó wọ́n ìwé ètò lè wá ìlọ́dọ̀ òṣèlú àwọn obìnrin ọ̀wà àti ànímọ̀ṣà wọ́n di alábìdá ìwé ìlọ́dọ̀ tí wọ́n ní olùkọ́ tó ní ẹni owó tẹ̀sí tẹ̀sí táwo gáàsì táwo obìnrin kálẹ̀ bí wọ́n ní pé ìpàdé láti lọ àwọn yóò tọ́ ra fẹ́fà rẹ̀ yóò ra wàhálà bí alẹ́ pọ̀ yóò bá ra pàǹtì yóò bá ra bàtà yóò ti máa sáyé gbogbo sọ wọ́n lò pé òun ọlọ́run ní ọ̀nà wo kí ló fi èdè òní ìkọ́ ọ̀nà wo àní ọmọ bá mi sùn àní ọmọ ọmọ bá mi gbá yà àní ọmọ bá ti máa sábì sí mi tí wọ́n máa wá náwó fọ́kọ rẹ̀ fẹ́ẹ̀fẹ́ sí bàbá mi ṣùgbọ́n ní àwọn obìnrin yẹn rè ọkùnrin ìdílé ọkùnrin ìdílé rẹ̀ bá ka ìpè àbí àbọ̀mọ́ ló ń jẹ irú yẹn náà ṣẹlẹ̀ lọ́dún ilé ìtòtò ṣẹlẹ̀ òun ni káwọn obìnrin ọ̀pára wọn obìnrin tí ọ̀rọ̀ wọn kọ́ pa ìwọ́tọ̀ ọlọ́kọ̀ olùbọ́tọ̀ ọlọ́kọ̀ ó lè lọ sí ó lè ráyọ̀ sí ó lè ráyọ̀ sí ẹ bá ń pa tó bá ti kú lè ṣèdí ó lè wọlé bí àti wípé fóun náà ti wọlé obìnrin ní òkò pa òun náà ìyẹn tó ti wọlé ìbí òkò pa òun náà tó bá ti para wọn sí ìdúró ti wọn lọ bẹ́ẹ̀ wọn jẹ ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọrọ ní ọ̀rọ̀ ìdúró wọn sílẹ̀ àmọ́ ọdá legal options torí náà options láti ṣe ní òun òun lẹ́ka ìjọba ti ẹni tó yà kó kẹ́ra ẹ̀jẹ̀ kan tó wọn fún oṣù yìí yàtọ̀ sí pé population obìnrin ọkọ ọkùnrin máa ń pèsè lọ́kọ̀ọ̀kọ̀ lójúmẹ́wà kálukú owó bá ní ìlú ó dàbí sẹ́yìn àgbẹ̀yàwó ọ̀gá wa ló káwọn àwọn ọmọ sọ fún wọn. yàtọ̀ sí pé ọkùnrin máa ń pèsè ọ̀la kìí ṣẹlẹ̀ láàárín ọkùnrin àtìyàwó ẹ̀ tí wọ́n kọ àwọn ẹ̀ ẹ jẹ́ kí ló kọ̀ káwọn láwọn ìwé ọ̀pọ̀ jẹ́wọ́ ẹ̀jọ̀ obìnrin tọkọ rẹ̀ sóhun ló pàdé ẹ̀ dàbí wọn sóhun ló pàkọ́ rẹ̀ jẹ́ sóhun ló sọ lọ́rọ̀ tó wọ̀ ọ́ jọjọ́ kan tó lè tó kó kí ló máa wọ́n kàn mí. àwọn ìgbà àwọn tọkọ wọn ti kọ́ lọ́wọ́ ọ̀sẹ̀ wọn wà láyé ọ̀rọ̀ ìlú pàtàkì àkókèrè ní ìjọba ìṣòwò fún eré ìwé tó sẹ́gbọ́n náà yàtọ̀ ìwà àwọn ọmọ sábà alẹ́gbẹ̀rẹ̀ kú sàlámà ìgbà tá sàlámà tó kóró pé kí ilé ìlú èèyàn bí àwọn sàlámà wọn lẹ́gbọ̀rọ̀ rò ní ilé ìwé tó mú ti bẹ́ẹ̀ ni àbẹ̀tí sọ́wọ́ láàrin wa lè sí wàá ẹ̀yà mi ọlọ́run làdé ti ìṣòro yìí àtẹ̀wò rẹ̀ àkọsálámọ́ èyí tó lóore ní àkọsálámọ́ lọ ìrọ̀kù ẹ̀yọ́ rẹ̀ lọ́dà tó àyà ọlọ́run jọkọ̀ ní owó ìjọba ẹ̀ bá àgbà àtẹ̀wò rẹ̀ àti débi táà ọlátòkè lọ́dọ̀ yìí nàìjíríà ní ìbílẹ̀ tó bí ìjọba àtọ̀tò òyìnbí náà ní ìlú ọ̀rọ̀ tó gbé kura sí. kí ni tó ṣẹlẹ̀ àdébí sọ̀rọ̀ bá lọ́pàá àbúrò náà nígbà tó ń wò wí tó lọ́pàá ní ìwò fàdúrà sí aláìlè rẹ̀ tọ́jà mi rẹ̀ àti yóò lù tálọ́wà padà ní àmẹ́jọba ìlú fa àdébíkì àìpẹ́ yóò bí ẹ̀tọ́ kọ́ ẹni kékeré rí rẹ̀ irú àwọn obìnrin tó kọ́ wọ́n fún ẹ̀rọ ọ̀gbẹ́sẹ̀ ẹ̀mẹ́gbàgbọ́ àwọn obìnrin lọ́wọ́ gé fọ́ ọ̀hún A òbí rọpò obìnrin ọzọ, ìbílẹ̀ káwọn àfáà náà fẹ́ adélébọ̀ tí gbogbo àfáà gbogbo owó tó wà àwọn àfáà tó ní lọ́wọ́ mi ó wà tó bá nínú àwọn àfáà àwọn kéde owó àwọn á nínú àwọn àfáà àwọn ọlọ́wọ́ ìyẹn ló fáyà lójú àdàbí ẹgbàládá lórí òkú ẹgbàládá lórí kékeré òwòrò jama sọ́wọ́ yà ló yà ìyẹn wà nínú ìkímọ̀ àádúbí àwòrán ṣọlá àwọn ọmọ yìí kò mo ti rí ọmọ àìpẹ́ yìí kára sí ní ogun olùsí wọn sọ́wọ́ wọn kíkì o wà láàyè àìpẹ́ yìí pẹ́ pàápàá tó àwọn foundation sáà rárá ẹ̀kọ́ kí tẹ́ bá fẹ́ àbí ìtí ọ̀rẹ́ mọ́ sọ́lọ́ sọ fún yí báyìí tẹ́ bá tẹ́ ẹ̀mí gbogbo tẹ́ wà láì ibi ọ̀rẹ́ wà láì wọ́n tẹ́ ọ̀rẹ́ gbogbo tẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ ọkọ̀ lòun níbi ẹ̀dọ̀ ọkọ̀ ẹ̀ gbogbo wa ìtọ́nà wà bá wa ṣùgbọ́n wà láì wà lẹ́yìn bẹ̀rẹ̀ lọ́wọ́ òun ní pọ́blẹ̀ òun ní lọ́wọ́ torí pé àtàtìgbà tó kú àrà

wọ́n pọ̀ wá gbẹlẹ́ gbèsè gbèsè káàdì ìlú ọ̀fẹ́ ti rán dáadáa ọ̀pọ̀ ló ti kú wọ́n ti fi mọ̀ mẹ́rin she still fresh she still young ẹsẹ̀ náà ibù wọ́n ti di fifty two yá fifty two wọ́n ti di ọkọ ìdí jẹ́ kí èèyàn ti di ọkọ ọ̀bẹ lálẹ́ àbá làwọn mi ti rẹ́ di ìyàjá gbé tọkùnrin lọ ra ọ̀hún ìrànfẹ́ irú àwọn obìnrin yìí ń kọ́ ìwọ́n tó ní kọ́kọ́ ní kọ́kọ́ kọ́kọ́ ti ẹ náà láwùjọ láwùjọ wà láì wọ ibi kéde ìjọba ọlẹ́kùn tó ọmọ ta kẹ́yìn òkè ló ní mọ́ ẹni mo ti nípa àwọn ọmọ ìyá wa fún ilé àwọn kejì àsọ̀rọ̀ mi ní òkè twenty ó fi ó dàbí lọ́dọ̀ mi lọ ìyàwó náà ni mo bá yàwó sọ ọkọ rẹ̀ lẹ́yìn àwọn kejì bàtà dà wàlẹ́ ọlẹ́kùn ló ní mọ́ ẹni ìyàwó kejì wọn lọ ya wọn lọ sọ̀rọ̀ wọn jọba wọn lọ wọn lọ kọmplikate gbogbo bí wọn lọ àpáàdì àlọ láì bàtà ọjọ́ fún ọkọ tó wà láàyè ọkọ̀ bí a wọ́n tó lọ́wọ́. Ìjọ tí bọ́dà rẹ̀ gbá yìí, á ẹ̀ àwọn tí dírámà ti gbé, àwọn ìjọba ti gbé, ẹlẹ́ àdé jì mí sọ mọ́, ó ti bí àwọn pé ẹlẹ́ àkókò wọlé àti sáà wọlé ìrẹ̀lẹ̀ ojú ọ̀nà. a ti rò pé ìyàwó kejì ni ó ṣe, ó ti wà ní kájà ọ̀rọ̀ orí ìyàwó nàmbà wà ní ìṣe, ìyàwó nàmbà wà ní ìṣe níjọ́ tó tó wá padà ṣe ó tún wá ní ìbáyé sí ẹni tí ọba tẹ́ yà jẹ́ ìdílé wà ní gbogbo ẹni wọ́n lẹ́rìí sí ojú ká ọmọ ìdá kéde ní máa ní. káwọn sísà yẹn ní ìfẹ́ tó bá ti lọ lọ́wọ́ ní kúkú sísà káwọn ní ọwọ́ bọ́ tọ́ lọ́wọ́ lọ́wọ́. ọ̀padà kọ̀kọ̀ rẹ̀ ọmọ abẹ́jọ ti káàdì kò ní lè pè ọ́ mọ́tò ní òun náà lẹ̀sùn nínú àwọn ọlọ́run gbọ́ ọ̀pọ̀ sí ẹ̀fẹ́ padà ó padà rí èèyàn ní ìdáadáa tó tọ̀ sí. lẹ́yìn omi ti gbọ́dọ̀ ọ̀sẹ̀ ẹ̀mọ́ṣàn máa wà ṣùgbọ́n ẹ̀mọ́ ìjẹ́kẹ́ ẹ̀mọ́ṣàn gbogbo ẹ̀sìn máa lẹ̀ tọ́tẹ́rẹ́ ìdájọ́ pé ẹgbẹ́ àwọn kìlì kẹta mẹ́kẹ́ ẹ má fi lọ àwọn wúwo tọ́jẹ́ pé ẹ̀mọ́ṣàn wọn máa ń bo ẹ̀sìn sórí àríwòye gbogbo owó tẹ bá ti di pé ẹ̀mọ́ṣàn ẹ máa ń bo kéde owó ẹ̀sìn ẹgbọ́n bọ́ ọ̀rọ̀ òjò dábà lórí ní orí tó bí é tó ìkan nìyẹn àwọn yẹn pọ̀ lọ atọ́wọ́lá láwọn obìnrin kọjá pé ọ̀pọ̀ wò ó àwọn àkọ́kọ́ nílé ìjọba sáàkì wọ́n lè fìlà wọn lè bá a lè bá a bù nìka láti bá a bù nìka àtọ́lá ẹ̀jẹ̀ kọjá ṣe ní téèkì yóò wọ́n ní ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ òun ní kéwòn sẹ́rígbà ní òtí divorce pàṣẹ ìlú máa ń sọ àkọ́jẹ́ percent sure àtọ́wọ́ àtìyàwó lórí fọ́ tàbí tó sàbí pẹ̀lú méjì ṣùgbọ́n fọ́ọ̀tì ọ̀pọ̀ ọdún kan ju ìlú kan lọ. táwọn èèyàn ló èèyàn kú làpá àyẹ̀kí lọ́ọ̀ni wọlé èèyàn fún yọ á èèyàn rẹ̀ làpá èèyàn rẹ̀ ni wọlé fọ́ọ̀tì ọ̀pọ̀ ọdún kan ní fẹ́ẹ́ wá nígbà míì obì tó bá jẹ́ pé wọ́n dá ìwọ́ èèyàn máa ń gbádùn rẹ̀ ju omi bọ̀ lọ tẹ́tẹ́ lọ she has learned a lesson lọ́yọ̀ òbí náà ẹ̀dá àti omi tó bá ìwọ́ sí ní ìlú yìí dó omi tó bá bá ìwọ́ sí gbà ní ìlú wọn sí wá àti wọn sì jẹ́ wọ́n lọ́wọ́ torí mi mọ̀ wọn ẹ̀mí wọn yóò kú òdòdó ọkọ̀ àwọn pàápàá tó ti wọn sọ àti wíwẹ̀ wà láàyè tẹ́lẹ̀ fún ẹ kọ́fẹ̀ tó lọ́wọ́ sọ fún ìsàn òun ní kánsẹ́lì ara ọ́bì ìdèdè kánsẹ́lì ọwọ́ àwọn sí ìdèdè ara ọ́bì ara tí wọ́n ara fẹ́ kí wọ́n máa ṣe pé kí máa kánsẹ́lì mọ́ láìkì ẹ̀kọ́ kì í ṣe kánsẹ́lì ọ̀fẹ́ lọ sùkú o ìfọ́kẹ́ ọ̀fẹ́ lọ sùkú ọ̀fẹ́ lọ kánsẹ́lì ẹ̀sẹ̀ ni mo gbé o ọba àwọn ọ̀fẹ́ lọ sí ìfọ́kẹ́ ọ̀fẹ́ lọ sí ìfọ́kẹ́ ọ̀fẹ́ sọ́wọ́ àwọn ní káńsẹ́lẹ̀ ìgbẹ́jọ́ òkúrò òkúrò káńsẹ́lẹ̀ ẹ̀sùn lọ́kàwé àwọn tó ń fi ọjọ́ ọmọ àpá ìyàwó tó fẹ́ dáìwọ́ sí mi sóyà bí ó lò dáìwọ́ sí ẹ̀sùn tó fẹ́ ó dẹ̀ sí ní màkà sí lójú mọ́ ìdẹ́lẹ̀ ẹ̀sẹ̀ sí ìtọ́jú sọ ìpapọ̀lọpọ̀ ọkùnrin náà tó bá tó dáìwọ́ sí ìyàwó ojú wọn lọ wá lẹ̀ kò sí bọ́ọ̀dà kan ló sọ ẹ̀kọ́ ìyàwó mi tó padà fẹ́ fún wa ní pé wà láyé sọ fún dáadáa sọ̀rọ̀ pé pé ìjọba ní èyí ọmọ ilé àbàbà bọ́ máa ń lọ ọwọ́ ìgbà tó sàlẹ̀ kọ́ máa lọ bá fún ẹ̀rù wa pẹ̀lú ìfọ̀ sẹ́wọ̀n lẹ́yìn orí náà gbọ́dọ̀ pẹ̀lú ọlọ́ tọ́wọ́ kọ́ bá ti dàgbọ́ọ̀sì ẹ̀ tó rí pé tó dàgbọ́ọ̀sì ti pé òòlù pé ọbẹ̀ bá kẹ́ lọ́wọ́ ara yìí alẹ́kọ̀ọ́ afẹ́kọ̀ọ́ pẹ̀lú ọmọ ẹ̀mọ̀sọ̀rọ̀ ọlọ́dún wájú ìbẹ̀rù ọlọ́pọ̀ wọ́n kọ́ mi láyé kì í máa kó sí ó káwà lọ sí mo ṣe ó káwà lọ lẹ́wọ́ tó ní tí ó sùn tí ó sùn ó lè dé bẹ̀rẹ̀ lọ́wọ́ I don't forget you back ó lè mú owó sọ yẹn máa ṣe fún ẹ máa kó ṣe báyìí fún ẹ tẹ̀lé ẹ̀kọ́ alẹ́ ọkọ mi láti ó máa lọ sí ìdílé ìdílé ọkọ mi sójà yóò ọ̀pọ̀ àwọn tó ṣe wọ́n tí wọ́n bá ti rí pé á ah, wọ́n kí wọ́n fẹ́ da lọ sí ẹ̀ ọmọ lágbára dé o wọ́n kò ní ọ̀pá lọ sí kéde o ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n da ìwọ sí abájọ́dé tó ẹ̀mí rẹ̀ ti kú òlòlò ilé ẹ̀sùn ìwádìí pẹ́pọ̀ láti wọ́n ti tá mọ̀ nínú òkè ọ̀lọ́ só ti fẹ́ ìdá ẹ̀ta èdè wọ́tà ìbọ́sẹ̀ lásán tí wọ́n olóṣèlú à lọ́gbọ́n lọ́lẹ́ ní oṣù lọ́lẹ́ olóòkè ìbẹ̀fẹ̀ yóò fẹ́ oṣù mẹ́ta wọ́n jẹ́ kó ló ti jẹ́ láàrin ṣùgbọ́n ló fẹ́ dàìwọ́sì yẹn ti kọ̀ọ̀pì ìwọ wa fẹ́ fẹ́ náà tí ọba sí tààbù ìsọ̀dà àwọn dàìwọ́sì wà lè ṣe wà lọ́wọ́ ẹ̀rọ ní ẹ̀rọ ṣẹ̀yà ọ̀pọ̀ dábà wọ́n pè mí tí mo bá yín sọ̀rọ̀ láti ṣẹ̀yà ọ̀pọ̀ dábà sọ̀rọ̀ àwọn kan dá sí àwọn èèyàn fẹ́ra wọn kódà dídè wà láì lọ́sọ̀rọ̀ àti ìgbà ààrẹ ọdún ọ̀sán kò lè dáhùn sí ìjọba tó ẹni tó lọ́dọ̀ ra wọn táwọn lórí ní káàkiri táwọn àbá wọn ṣe wà lórí ẹ̀mí ní ìwé wà láì tó ìlú ìlú tọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àti wọn làjọ òun yìí láti ṣẹlẹ̀ àwọn ọmọ ìjọba bá dẹ̀ bí wọ́n pè ẹni bá yẹ kí bẹ́ẹ̀ ni àwọn ìpàdé ti fẹ́ra nígbà tí wọ́n ẹ lọ ṣẹlẹ̀ àkọ́ tọ́lọ́ àwọn ẹ̀wọ̀n ń jẹ́ sí ọ̀gbà rẹ̀ níbi pàmẹ́ntì wà níbi ọ̀rẹ́ mi ọ̀rọ̀ kan pátá kọ̀ọ̀kì ọwọ́ lọ gba àwọn dẹ́tà ìṣẹ̀dá kan kéèsì ti dàgbọ́ ọ̀sán ọ̀bẹ mọ̀ta pọ́jẹ́ẹ̀tì rẹ̀ àwọn tó kọ́ ọ̀bẹ gan bí ẹ̀gbẹ́ mu tí mo sọ̀rọ̀ aláìsí wájú ṣùgbọ́n tí ó ṣàfihàn fẹ́ẹ̀rí àwọn tó padà ìbọ̀ ìntánà wà ẹ́sítánà wà náà ọ̀pọ̀lọpọ̀ bílà ìbọ̀ ti ń ṣẹlẹ̀ yẹn ó lè mọ̀ ìjẹ́ fọ́ọ̀tì òde ó sì ti jẹ́ fọ́ọ̀tì òde tó bá wá jẹ́ fọ́ọ̀tì òde náà tí wọ́n máa ti fìyà tù lọ́sà kọ̀ọ̀kan ní ìrìn àyè ẹgbẹ̀rún tó wá ń jó wá ń jó sọ kó ti bá àtúntàjọ́ láti lọ́sọ̀ tó ti jẹ́ lóde òun kò ní fẹ́ bàjẹ́ tó ní wọ́n máa kà sí kékeré òun lọ́wọ́ tí ò bá wá sọ ọdún ní kábẹ́lẹ́ ti bẹ́ẹ̀ tàbẹ́ ẹ mẹ́jà sábà wà á tó wò ó táwọn ọmọ rẹ̀ twenty five years ni wọ́n fẹ́ ṣe ìkálẹ̀ tí nàmbà wá. jẹ́bẹ́ ìdálójúmọ́ lè rẹ̀ wọ́n ìwà àtàkùn aláàlùsùn náà àbúlá ti fi orí rẹ̀ níta ìyàtọ̀ ìgbàgbẹ́ ìrọ̀lẹ́ ìjọba wa ṣé àwọn àrídá ti ní máa ń pọ̀ òwúrọ̀ wa lókè àgbà tó ti bẹ́ẹ̀ wọ́n ló kú bí mọ̀ jù ọ̀sán Àjọba ẹ̀kọ́ mi yé, ọ̀pọ̀lọpọ̀ wa lónìí, àbẹ̀kọ́ máa wọ́n gba ẹ̀kọ́ fífi nàmbà wá, àbẹ̀kọ́ fún ìlòsì nàmbà wá, ṣé káwọn ti ti mẹ́rin. Ṣé káwọn náà máa pa àwọn ọmọ ọlọ́pọ̀? ṣé káwọn náà wọ́n dasẹ́wó ṣé káwọn náà wọ́n smarty husband gbogbo àwọn option tó wà yẹn sórí rẹ̀ àti kárẹ́ ní ìfẹ́ wọn nílànà kíni o ìlànà ṣẹlẹ̀ ìjàmbá tó kéré à tẹ́lẹ̀ náà wọ́n tẹ́lẹ̀ social vibe kan abúparí àwọn àpárẹ́ àpárẹ́ ẹ̀já tó ń mẹ́wàá tó yá sí i àwọn àlàra tó tún máa ń tẹ̀lé abẹ́lọ́ nípa ọ̀tún láwọn àwọn òṣìṣẹ́ mi òun ni kókè ní ọ̀wọ́ tó ní ọlá àrọ́ lálẹ́ àbúkú lọ́wọ́ àbàjẹ́ mọ́lá ọkọ̀ ìfẹ́ ọdún kìíní ọdún karùn-ún ọdún kẹwàá ọdún kẹwàá gbogbo mẹ́tìkú tẹ̀ gbogbo ìdílé ó sòwé lápẹ̀rẹ̀ bí ayáwó lórí iṣu ó sòwé tọkọ bá súnmọ́bìnrin ní ọfẹ́ ìyàwó ìyọ̀rọ̀ ìṣòdíà ó lè ṣe kí ni o ó lè lórí kó bímọ nínú àwọn àdúgbò tó ń bẹ̀rẹ̀ ẹ máa gbọ́ mi òun ni kó dájú kó obìnrin tí ò lórí tí ò bí mọ́ kọ́ pa ọkọ ẹ̀rín ọ̀fẹ́yàwó mi bá ti lórí tọ́lá bí mi yóò wà ní bíbí ẹrù mi kí lẹ́rù mi ọkọ̀ àti pọ́pátì tàbí bẹ́ẹ̀ abúlé òun bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wájú yọ̀kẹ̀dẹ̀ lọ́ọ̀lẹ́dọ̀kẹ̀ kẹ́kẹ́ bẹ́ẹ̀ kọ́ yá kẹ́rù ẹ̀ ó lé yín wọ́n ti lájáde apẹ̀rẹ̀ ní ọ́fì ìdẹ́mọ̀ ewé sí owó lórí ajáde apẹ̀rẹ̀ ajáde apẹ̀rẹ̀ ìyàwó ìjọ ìlú afirika ìwọ́sùn ti pọ̀ tẹ́lẹ̀ ìyẹ́ sọ̀rọ̀ sẹ́fì kí lọ́pàá ìwọ́sùn ilé àìbí àwọn bí sọ̀rọ̀ bá rọ̀ sọ̀rọ̀ láti afẹ́ ìyàwó aríṣà ó jẹ́ one of the long wives of the family kò bímọ àìbímọ obìnrin ọ̀fà kábà ìwọ́sùn

Thank you.